بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله واطيعون موا أتي تواسي من ننون تاتي سوا جسلي وفين لتوفين إلي تامسي الناسخ والمنسوخ وفين تاباري àti òfin tó parẹ́ èyí tá a parẹ́ èyí tó ti ṣáájú wá nínú ta fún Musa aleyhi salam èyí tó parẹ́ náà lè ta fún Isa aleyhi salam torí nínú àwọn òfin an-nasikh wal ní kọjá yìí pé ìdájọ́ tí ó pa kan rẹ̀ tí ó pẹ́ ní dídé séyìí tó parí àti màkà nàbì Musa ti síwájú wá kótó dikwa nàbì Isa alayhi salam ọ̀nà àdé lẹ́yìn rẹ̀ òfin nínú àwọn òfin tá a fún Isa alayhi salam ọ̀ ń pa apá kan nínú àwọn òfin eléyìí tá a ti síwájú fún Musa alayhi anabi musa ọmọ imran aleyhi salam ọjọ́ kan lànàbì lè tó tóbi láàrin àwọn ọmọ israel àbí ní agboolé imran nínú àwọn ọmọ israel a sì bí ní àsìkò ọba kan tó burú jáì fìràwùn. Fìràwọn àtàyè Musa ó yàtọ̀ sáwọn fàráàìnà mi torí Fìràwọn náà kì í sorúkọ orúkọ oyè ní Fìràwọn tó jẹ oyè ọba Misr ní ayé ti Musa aleyhi sẹlẹm ẹjẹ ọba kan tó jẹ́ alágídí rẹ̀ lọ́lọ́. ṣe ń sọ fún àwọn èèyàn láì tijú pé ana rabbukumul a'la èmi lọ́lúwa yín tó ga jù eléyìí ni Fir'auna àtàyè anabi Musa alayhi salam ó ti síwájú lálà kó tó di pé wọ́n bí anabi Musa alayhi salam nítòsí ṣẹlẹ̀ náà nípa àwọn ọmọ Israẹli wọ́n ti mú wọn lọ́lẹ ní ilẹ̀ Egypt àwọn ti Baitul Maqdis ní Jerusalem wọ́n ti bẹ̀ wá sí Egypt láti ayé anabi Yusuf aleyhi salam ọ̀gọ̀rọ̀ wọn wọ́n fi Misra wọ́n fi ṣe ibùgbé ṣùgbọ́n àwọn akọbáw àwọn mamis, mẹsù àwọn jẹ ẹni tó so yìí pé wọn fi kọbákùn gbé àwọn ìwà àti ìṣesí wọn fi ń bá àwọn ọmọ Israẹli lò àwọn ọmọ Israẹli ni wọn máa ń lò lẹ́rú àwọn ni wọn máa ń lò lọ́mọ ọ̀dọ̀ àwọn ni wọn máa fi ṣe àwọn ṣẹ́kíṣẹ́ àwọn ẹsẹ̀ àbùkù àwọn ẹsẹ̀ tí ò dáa àwọn ọmọ Israẹli ni máa ń ṣe wọ́n wá ń wá gbogbo ọ̀nà láti fi wà àti ìṣe súnwọ̀n tí ó fi jẹ́ pé àwọn ọmọ Israẹli nígbà tí wọn ò bá ma odó tí wọ́n dàn lásì má wọ́n padà kóra wọn kú ní ilẹ̀ Egypt wọ́n padà síbi tí wọ́n ti wá fìràwọn wa lálà kan aláyẹn lágbára wọ́n lálà pé ìjọba òun ọparun gba ọwọ́ kan nínú àwọn ọmọ Israel àwọn babaláwo àwọn baba níyàwó àwọn alágbègbà wọn. wọ́n da ọ̀pẹ̀lẹ̀ wọn àti agbègbè wọn àwọn arọ alásọ́lá yìí pẹ̀lú pé wọ́n bí ọmọ kan nínú ọmọ Israel ọwọ́ ọmọ yìí iná lọlá ìjọba àti ìfọwọ́lálẹ̀ Fìràwọn náà ti wá gbogbo ẹni tí bá ń bẹ nípò ọlá kò ní fẹ́ ká pé ọlọ́run yọ̀ òní fẹ́ kápé ipò òun yóò dìtàn fìràwùnà ó ṣe béèrè lọ́dọ̀ àwọn alágbègbà àwọn babaláwo àwọn awòràwọ̀ rẹ̀ kí ni kátà lè ṣe sí tí ọmọ yìí tí òfin ní jẹ́ bíbí àti pé pápá gan-an tí bá bí i ọ̀nà wo la fi lè mọ́pin bá ìsẹ̀mí rẹ̀ yóò fi jẹ́ pé kàkà kọ́mọ yẹn kó fi wá sóúnjẹ ọ̀sán àbí dalẹ́ báwo ti kọ́kọ́ ṣáájú fi sóúnjẹ àárọ̀ wọ́n dá lábàá pé gbogbo ọmọ tó bá ti bí lọ́mọkùnrin kọ́ máa ṣekú pa wọ́n ni tí wọ́n bá ti ń ṣekú pa wọ́n ó ṣeé ṣe kẹ́ni tá à ń wé kọ́bọ́ sínú àwọn ẹni tá a ti bẹ́ lórí tá a ti padà nù bàbá ti pa bàbá gbàjọba kọ́ máa gbà nù sàárè báyìí ni wọ́n ṣòfin kí lọ́dún kan o gbogbo ọmọkùnrin tó bá ti bí nínú ọmọ Israẹli wọ́n gbọ́dọ̀ máa fi sọ́wọ́ sáwọn èèyàn Fáráò káwọn máa bá wọn dúnbò wọn kó máa pa wọn yàtọ̀ sọ́dún kejì ọmọ tó bá bí lọ́dún kejì wọ́n dá wọn sí láwọn ọmọkùnrin tó lè ṣe wọ́dún ètò ọ̀sọ́ pé kí máa pa ọmọ ni wọ́n bí Musa yìí sí yàtọ̀ sọ́dún ètò wọ́n máa dá wọn sí bẹ́ẹ̀ ni wọ́n bí Musa alayhi salam sí ìgbà tí wọ́n máa pa wọn mà wọ́n bí àwọn abẹ́ ọmọ lórí wọ́n wá sí ọ̀dọ̀ ya anabi musa aleyhi salam wọ́n tọrọ wípé sẹ́ẹ̀ bímá ìyá sarakusa tó ṣe bí ẹni tí ò bímá kò sọ́ra alẹ́ kọ́ máa ṣe tíkọ́tíkọ́ nítorí ntọ́wà lóde àwọn ò bímá ọlọ́yẹlẹ́dàá wọ́n nu ìyá anabi musa mà wípé anikọbi fihi fitabot sọọma yẹ sínú àpótí sọsínú kposi sọkọbi fihi filiyam inú kposi tó sọọma ntí tí wọn sọọma náà sínú odò tó sọọma sínú kposi. sọ sínú odò kìí ṣe ń tọrọ ọrùn láti ṣùgbọ́n onìkan lọ́nà àbáyọ eléyìí tọ́mọ yìí lè là òfin ní kú àṣẹ yìí ọjà ń tà nù ìyá ànábì Musa alayhi ìyá ànábì Musa ọkọ̀ eléyìí tá a gbé kalẹ̀ bó sì ronú dó kékeré eléyìí tó lè gba ọmọ nbọ máa ń tìṣe máa ọsọ sínú kósí ọsọkà ọsọ kósí náà ọsọ sínú odò fẹlẹyọlọkẹhẹlẹyọmọ bẹ sáàhìlì kí odò yẹn kó náà gbé kósí o kó máa gbé lọ kó máa gbé lọ kó máa gbé lọ kó lọ gbé dúró ní etí bèbí omi. يأخذه عدو لي وعدو له mi ọ̀tá mùsùn lè bá gbé ẹni tá a fẹ́ gbọ́ ọmọ sáfù ọlọ́lọ́run tún ní kó do ọmọ gbọ́ ọmọ lọ sí àyìnkùlé rẹ̀ ní etí bèbí odò gbàtọ́ tí ó sì débẹ̀ àwọn ẹ̀ṣọ́ fìràwọ̀nà tí wọ́n ń sùn àwọn rí nǹkan kan tó ṣàjèjì létí odò wọ́n yára tètè lọ síbẹ̀ wọ́n lọ gbé pósítà wíì àwọn kẹ̀ níbo ni wọ́n ti ti wò agbéwájúwájú ọ̀gá wọn ni fìràwọnà gbàtà síta ìsí wọ́n bá ọmọ tuntun polówó nínú àpótí yìí báyìí ṣùgbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa ti síwájú sórí ńlá kan fánàbí Musa alayhi salam òun náà ní pé àìrí làìní kan àìrí àtọ́jú Musa alayhi salam òun làìní kan wà á lọ sọ ìlú àdéhùn máa àgbẹ̀sẹ̀ mẹ́ni ọlọ́sìn omi ìfẹ́ ó fi sára anabi Musa alayhi salam lọ́nà tó ṣe pé gbogbo ẹni tó bá ti rí ní nífẹ̀ẹ́ náà ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ bí a ti ṣe sí àpótípótí ìta ìṣe tí ojú ìyàwó fìràwọnà àṣìyà tó ṣe mẹ́rin gbẹlẹyìn ju Musa ó nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan náà àmọ́ bí ti Musa àmọ́ bí ti fìràwọnà kọ. fìràwọn náà ń à wọ́n máa pe nǹkan àbànújẹ́ lọ́mọ bó ṣe so ṣùgbọ́n ìfẹ́ tọ́lọ̀ ti fi sí ọkàn Asiya ìyàwó fìràwọn wọ́n sọ pé qurrata aynin li wa lak ọmọ ẹ̀yọ́ ọ̀jẹ̀ ìtutù ojú fèmí àtiwọ́ Allah fìràwọn náà ti ń wò pé ojú báwò. wọ́n ti sọ vision kan fún vision tá sì sọ fún ohun ọ̀wà nípò ẹni tó yẹ kí ọ̀dẹ́jà rẹ̀ wọ́n ní wọ́n bí ọmọ kan nínú ọmọ Israẹli ọwọ́ ọmọ ìníjọba ọlá àti ìfọwọ́lálẹ̀ òhun ìní òtí tán ṣé a lè pé ọmọ ikọ́ ó sì wá lọ ọjọ́ mẹ́rin. <laughs> ọba ní tutù ojú ni fọ́ ìwọ ló máa ah, ìyàwó tún ní tí ò bá jẹ́ tutù ojú fún ọ àṣà ẹ̀yànfàànà ọmọ yìí ṣeéṣe kó wúlò fún wa o ó ṣeéṣe kó wúlò fún wa torí kìí ṣe gbogbo ọmọ tá a bá bí nìkan ló lè wúlò fún wa nù gbèsè ayé sẹ́yìn bá ṣe rere sí ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ yẹn ó lè wúlò fún yín lọ́nà tó ọmọdé bí nínú kò ní wúlò fún yín. من يصنع الخير لا يعدم جوازيه لا يذهب العرف بين الله والناس ẹni tó bá fi lè ṣe rere kò ní pàdánù ẹ̀san rẹ̀ rere kì í gbé láàrin ọlọ́run àti èèyàn rere kìí gbé láàrin ọlọ́run àti èèyàn èèyàn san kò san rere kìí gbé ọlọ́run ọbọ̀ san náà ni torí ẹ̀ ó lè ṣe wá láǹfààní fìràwọn náà ni òun ọmọ àǹfààní ti dérò òun wá tó sọnù tó wọn wá lè rí àfi lọ́dọ̀ ọmọ yìí. Ah! ìyàwó tún ní ọ̀hún náà ti ṣàkíyèsí wà dáadáa àbí ká tiẹ̀ mú lọ́mù nítorí pé tiwọn náà bá gbàgbé ó ti tójọ́ mẹ́ta tá a ti ń bẹ àbí mà á ọlọ́run mọ́sẹ̀ rẹ̀ sí láti pé kírò fìràwọ́nà ojú kóńgbà kóńgbà bọ́kà kóńtà kóńtà ìkà burúkú èèyàn ọ̀daràn ọ̀dájú tó ń pera rẹ̀ lọ́lọ́ irú rẹ̀ náà tún lọ bí ma wọ́n sì bọ̀ wọ́n ní ọmọ àjànà kúkan òtítí máa yàrá ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ọjọ́ ọmọ náà zùn á lọ rí bí bàbá rẹ̀ ìwà tí olórí ibú eléyìí bá ṣubú tó bá wó tó kú àwọn ò sì lérò pa àti bọ́ àti dẹ̀yìn lẹ́yìn òfò òfò ti yà lẹ́yìn wa wọ́n ọmọ náà bá tó á dìde garando òfò tẹ̀síwájú àbí ọ̀tẹ̀síwájú òfò tẹ̀síwájú ọlọ́run fún lọ́mọ bí ọlọ́run bá ga púpọ̀ sẹ́wọ̀n pé ẹ̀yin ẹ̀yin ọmọ ọlọ́run bá lọ́mọ ẹ̀yin ọmọ ọlọ́run bá lọ́mọ eléyìí jẹ́ ti gbogbo ẹni tí ń wọ́n ọmọ láyé abẹ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá kọ́rẹ̀ wọn lẹ́kùn abẹ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá kó fún kálukú lọ́mọ alálùbáríkà ìgbà míì téèyàn bá ń wá nǹkan téèyàn ò bá rí èèyàn lè ti rogba kéèyàn ó rọ ẹgbẹ̀rún nípa akínlọ́fà tí gbogbo èèyàn ní nǹkan yìí tẹ́mi ò ní ọlọ́run ló mọ̀ ẹ̀yin ọ̀mọ̀ ọlọ́run ìgbà míì ó lè jẹ́ pé njẹ́ yìí ń wá ó lè jẹ́ pa burú lọ́wọ́ àmbẹ̀ njẹ́ ń ó lè jẹ́ pa burú lọ́wọ́ àmbẹ̀ kò sì fẹ́ yín fa burú àkọọ́lẹ̀ yín wá. èèyàn wa máa rò pé kí ló dé ọlọ́run ẹ fẹ́ mi ní nǹkan yìí ni gbogbo èèyàn lẹ fún mi náà yẹ kẹ́ fún mi tí wọ́n fi máa lọ wọ́ ma lọ́dọ̀ yeye odò yorùbá wọ́n á tún máa béèrè ọmọ lọ́dọ̀ Ṣàngó Ṣàngó bùnmi yorùbá lè wọ́ ọmọ lọ́dọ̀ ṣẹtọ́n èṣù lọ́bádé nítorí pé àwọn ànígbàgbọ́ lọ títí pàápàá jùlọ tí wọ́n bá ń wá nǹkan wọ́n máa wá ń wá kú wa ni so ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí sọ́ra rẹ o ọlọ́run ló máa ń fún yàn lọ́mọ tọ́lọ̀ wọn bá fún yàn lọ́mọ kò sí bàbá ńlá kú ẹni tó lè fún yàn lọ́mọ ọlọ́run wa ó sì ọ́ lórí tán àwọn ń fi oore yẹn tì sọ́dọ̀ nǹkan míì tó sọ́lọ̀ ọ̀jẹ̀ lábí ògùn bíi gbogbo àwọn kan ti ń tọ́ka sí pẹ̀ mórí àti ká bẹ̀rù ọlọ́run àtúbà lọ sọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìmàdò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́ tìrọ̀nà ìbá bí ma nǹkan ìbá ṣe ọlọ́run ẹlẹ́dẹ̀ àwọn òfin lọ́mọ ìyàwó wa sọ pé ọ̀hún náà ti ṣàkìlẹ̀ ọ̀hún ẹlẹ́dẹ̀ àbí ká mú lọ́mọ àmúyàn lọ́mọ ọjà nǹkan tó ti wà ṣáájú ẹ̀sìn Islam èmi kọ́ mọ bí kì í ṣẹ̀jẹ̀ mi kò fi nǹkan kan bá mi tán kì ṣèyí kan mi ń sì sọ́ra mi di bàbá rẹ̀ ń wọ àpò náà sọ́ma ń wọ akéde láàrin ìjà kí gbogbo ara yọ ọmọ gbọ́ ọmọ yìí o báyìí báyìí ńlọrọ rẹ̀ jẹ́ àmọ́ mo ti sọ́dọ̀ ọmọ ọmọ mi ní ká ẹ máa pè é. bí ọmọ tá a rí yẹn nínú pálí bisikíìtì ìtàn sọ sórí àkìtàn àbí ọmọ tá a rí nínú odò tí wọ́n tẹ́ sórí di omi tí wọ́n ń gbé ọmọ yẹn lọ ojú ni rojú sànú èèyàn máa ní àbí bèbí èèyàn ní abasálẹsì làá bá gbé àbíkátì ẹ lọlé ilé tí ti máa tọ́jú àwọn ọmọ kò àbí wọ́n ní ìyá yòófò àwọn yòófò ti dà wọ́n nù káwa lọ gbà kán bẹ̀ ọ̀kẹ́tà bá gbà ń bẹ̀ káwa ṣe tẹ́bẹ̀ níyì ká sọ̀dọ̀ ma eléyìí wà síwájú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ máa gbé àwọn èèyàn tọ́lọ̀ wọn bò fún lọ́mọ wọ́n ń ṣe bẹ́ẹ̀ dòní àwọn ẹni tí ọba jẹ́ mùsùlùmí wọ́n lọ sí ilé àwọn ọmọ òrukàn wọ́n lọ gba ọ̀kan nínú wa pẹ̀lú àwọn conditions tí ilé ìtọ́jú ọmọ òrukàn bá là kalẹ̀ fún wa yóò wá sọ ọmọ yóò sọdọ̀ ọmọ yóò máa tọ́jú rẹ̀ bí ọmọ tó bí ní pàápàá yóò máa sojúṣe lórí rẹ̀ gẹ́gẹ́ bí òbí bó ti máa ń ṣe ojúṣe lórí ọmọ rẹ̀ sọ irú àwọn eléyìí téèyàn bá gbarú rẹ̀ tọ́sọ́dọ̀ ọmọ ẹ̀sìn Islam takò báyìí bẹ́ẹ̀ náà lànà bá sallallahu alayhi wa sallam ló ṣe mú Zayd ibn Haritha tọ́sọ̀ di ọmọ Zayd ibn Haritha radiyallahu anhu ọjọ́ ẹrú fún ìyá ńlá wa Khadija ẹrú ló jẹ́ fún ìyá ńlá wa Khadija alayhi salam Khadija mú Zaidu ó fi fún anabi sallallahu alayhi wasallam ogun Zaidu wa ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wasallam gẹ́gẹ́ bí ẹrú tá a lè rà gẹ́gẹ́ bí ẹrú tá a lè tà ìsìláàmù gan-an lásìkò tá à ń sọ̀rọ̀ yìí kò ì tí ìjẹ́pọ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n zayidu ń sìn bẹ ní ẹrú lọ́dọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam àwọn bàbá àti àwọn èèyàn rẹ̀ àwọn abẹ̀rẹ̀ sí ní wájú bọ́ni zayidu kankun sí bọ́ni zayidu lọ wọ́n fi wá padà máa ké zayidu ń bẹ ní mẹ́kà lọ́dọ̀ arákùnrin kan tá ní Muhammad òun ló lówó rẹ̀ tó ní àwọn akówó wọn kò ti wúrà wọn kò ti fàdákà wọn mórílẹ̀ Mẹ́kà wọn fẹ́ lọ gbọ́mọ wálé wọn fẹ́ rà kú olóko ẹrú kó ná ọ̀dọ́mọlúwàbí gbàtẹ́dẹ́ Mẹ́kà tán rí ọmọ wọn wọn tọrọ kọ́ máa máa tẹ̀lé àwọn ká lọ kọ́ máa tẹ̀lé àwọn ká lọ lé ṣùgbọ́n ọmọ yìí báyìí rírí tó rí wọn ọdá àwọn ọmọ pé bàbá òní ọdá àwọn ọmọ pàbúrò bàbá òní ṣùgbọ́n kọ̀ sí wọn lẹ́nu láti bá wọn padà sílé máa bọ̀ wábi tó ti dọ́mọ̀ tó ti di èèyàn pàtàkì tí wọn náà ti lè dá ní nǹkan tó ní wà ń pò pé ń tó ní àti ìwọ nǹkan ànílẹ́jẹ̀ fọlọ́wọ́ rẹ̀ ó pé arákùnrin lẹ́fẹ́ mú mi kúrò lọ́dọ̀ rẹ̀ muhammed sallallahu alayhi wa sallam kémi ọmọ bá bàbá àti àbúrò bàbá mi lọlé ìnígbà láti fi ṣe ìnígbà láti fi ṣe pààrọ̀ ọkùnrin pààrọ̀ bá àwa ń tiẹ̀ àwa la ní ọ <laughs> arákùnrin yìí yarí o Zayd ibn Haritha àárọ̀ ni ọmọ àtẹ̀lé wa lọ ah, Ànábì sallallahu alayhi wa kò tí dànàbì o àmọ́ wà á tiẹ̀ ti dá kótó dànàbì. ọlọ́run ti tún ṣe kó tó dà nàbì kìí ṣe pé àárín ọ̀nà lọ́kàtí lọ wa rí lábàádì ìwà tí e ṣe wà tó a jẹ pé gbáàdùn ìlọ àlọ́ rí kánná lójijì kálá arákùnrin yìí òun lè fi ń ṣe sallallahu alayhi ojú ti bàbá rẹ̀ ara tí wọn fi padà lọ́lé anábì wa mú zayi ó mú wa láàrin gbogbo àwọn èèyàn ó mú wá sáàrin ìlú láàrin gbogbo àwọn èèyàn ó wá kéde kíkẹ́ Zaidu yìí ọmọ Harisa ni ṣùgbọ́n láti àsìkò ọ̀wọ̀ yìí lọ kẹ́nìkan tún máa pè ní Zaidu ọmọ Harisa máa o ṣùgbọ́n ṣe ni kí wọ́n máa pè ní Zaid ibn Muhammad Zaid ibn Muhammad Zaidu ọmọ Muhammad nìkan máa pè látòní lọ ẹni tí kọ́ gbà láti tẹ̀lé bàbá àtàwọn èèyàn rẹ̀ lọ fìyàn sílẹ̀ ẹni tó kọ̀ láti jẹ́ òmìnira tọ́tẹ lọ́rùn láti máa jẹ́rú lọ́dọ̀ wa a ti fi sọmọ báyìí Zaidu ọmọ Muhammadu ní ká ẹ máa pè wíwí bẹ́ẹ̀ tán wí bẹ́ẹ̀ gbogbo èèyàn bá gbà á ní Mẹ́kà wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ní Zaidu ibn Muhammad anábì sọ́dọ̀ ma eléyìí ń lọ bẹ́ẹ̀ títí tọ́lọ̀ fi sọ àyà kalẹ̀ pé ud'uuhum li aabaa'ihim àwọn bàbá wọn àwọn náà ní kẹ́ ẹ máa pè wọ́n má ọmọ kan láyé ẹnìkan láyé ẹ gbọ́dọ̀ tún pè má ẹlòmíì tí èsè bàbá rẹ̀ má bàbá wọn ní kẹ́ ẹ máa pè wọ́n má. zaidu ibnu muhammad lọ́ba padà ó sì bẹ́ẹ̀ ó tún padà sípò zaid ibnu harisa àtijọ́ náà ló ti dé wọ̀ pé ká máa pe èèyàn má ẹlòmíì tí èsì bàbá rẹ̀ ká mú ẹni tí èso ọmọ wa lọ́ma ó dé wọ̀ ìdí ni tá à ń ṣàlàyé fún ọtọ kájídé harry pé ìyàwó rẹ ọmọ bàbá rẹ ìyàwó rẹ kì í sọ ọmọ rẹ. ètè rí tọ́ á nígbà tí wọ́n ti fẹ́ ọ̀gbọ́dọ̀ tún jó kọ́ bàbá rẹ̀ má nkí àtòkùtà máa fún oná ló kọ́ rẹ orúkọ mọ̀lẹ́bí tiẹ̀ àbòsí ńlá ni ẹbẹ jẹ́ ọmọ ọlọ́mọ gbà bàbá àbúrò rẹ ni àǹtí rẹ tàbí ọ̀kan nínú iye kan rẹ tí letọ lẹ́tọ̀ọ́ sí pé kọ́ fẹ́ báwo ló ti fi wá fẹ́ ẹfẹ́ jẹ́ ọmọ ọlọ́mọ gbà ní ọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìwọ bọ̀dá tí ọmọ àbúrò rẹ ti ń gbé ọ̀dọ̀ rẹ torí pé ẹ̀yin lẹ bá àrán lọ sí sùkúlù ẹ̀yin lẹ fi sẹ́nu ẹ̀kọ́sẹ́ ẹ wá ní òtún gbọ́dọ̀ tí ó kọ́ bàbá rẹ má ó kọ́ tèmi lókùtọ́ máa jẹ́ bàbá tó bí ọ tí ò lè tọ́ bàbá tó bí ọ tí ò lè wọ́ òun wọ́ ní ní Yorùbá lẹ́fù ó ju òǹbíni lọ irọ́ lásán òǹbíni ju òǹwó ni lọ òfin ọlọ́ọ̀bì òǹbíni ó ju òǹwó ni lọ kọ́dà kó òǹbíni kọ́mọ̀sì nǹkan míì lórí èèyàn ju bíbí tó bíyàn lọ òǹbíni ó ju òǹwó ni lọ. bàbá yìí wà bá anabi Musa aleyhi sẹlẹm ìyàwó fíráhùn ni alèmúlọ́mà torí sáájú kẹ́sìn islam ò tó wá amúnilọ́mà lẹ́ni tí èsọmọ ẹni ọwà náà la fi má tànàbí Muhammad sallallahu alaihi wa àtìgbà tó lọ́n fòpin sí. tọ́ torí ìfẹ́ ti Áṣíà tó ní Musa alaihi salam fíráhùn ò rí pa wọ́n bẹ̀rẹ̀ sí ní wà bẹ́ẹ̀ ó di ẹni tí wọ́n láàfin firawuna ọ̀tá rẹ̀ ọ̀tọ̀ lọ. ní ìgbà tí àsìkò kan tó wọ́n bẹ̀rẹ̀ sí ní wá tani ọba àwọn rí musa aleyhi salam ọlọ́ni wa harramna aleyhi al-maradi'a min qabl ọlọ́run ọba ṣe lé wọ́fà nàbì musa aleyhi salam láti gbọ́ ọyàn obìnrin yòówù tí ì bá ṣe yà ah, ọmọ àmọ́ gbọ́ ọyàn ẹlòmíì nítorí pé sábà ti bí ma ọmọ tí wọ́n bí yẹn. òun bùkátà kó mọ àyàn ẹni tó sì yẹ ká kó fún lọ́yàn náà nìyá rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ńgbà mí pé ìdíwọ́ kan bẹ fún ìyá ọmọ tí ò ní dé kó lè fún ọmọ lọ́yàn á máa wá sásọ̀tún sásòsì á máa wá sálẹ̀ ní tí ọba gbogbo obìnrin lọ́lọ́mú nígbà yà àwọn gbogbo ẹni tó lọ́mú nígbà yà iná ẹni tí ọmọ rẹ̀ tí ó sọmi ọwọ́lọ̀ jẹ́ ẹni tó ti bí ma tọ́sẹ̀sẹ̀ bí ma tí ò tí ì pẹ́ tó náà rí ma lọ́wọ́ irú wọn ìlòmí lè wà nínú ọyàn rẹ̀ tí ó fọ ọmọ tọmọ ó rí mu torí ẹ̀ wọ́n máa fi ọyàn àwọn obìnrin dáìsẹ̀ bí ma lọ́lọ́kan ọ̀jọ̀ kan wọ́n máa fi lọ ọmọ tuntun tó á bí ó lè gbà ó lè má gbà títí tọ́lọ́ wọn fi ní kí wọ́n rẹ́ni tí ó gbà tí ó gbọ́ ọyàn rẹ̀ bẹ́ẹ̀ gan-an náà ni wọ́n ti ṣe fánàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam síbẹ̀ ni wọ́n gbé wàtá bí ànábì sallallahu alayhi wa sallam ẹ wọ́n padà gbé ànábì wọ́n gbé lọ sí ọ̀kan nínú àwọn àgbèríko ilé tí ó jìnnà púpọ̀ sí Mẹ́kà lọ́dọ̀ Halimatu Sa'diya Halima ti kọ́kọ́ wá àwọn obìnrin tó fẹ́ gbọ́ mari àwọn ti kọ́kọ́ wá sínú lò wọ́n ti wá pé ẹgbàá wà alèbáyín rí mà àwọn náà lọ́mọ kólóró tá à ń rí lọ́wọ́ alèbáyín rí ọmọ yín nígbà tó ẹ fi ṣe owó ni wọ́n gbowó lórí ẹ̀ báyìí ni Halima ọwọ́ sí àsìkò tí wọ́n bí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì jẹ́ òun ní ẹni tó ṣe é pé ọlọ́nkádàrà wọ́n gba anabi rè anabi mú anya Halima tó sàdíyà títí di ìgbà tí màláìka dé màláìka méjì tí wọ́n á la ìgbà àyà nàbì sallallahu alaihi wasallam tí wọ́n fọ àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú kúrò nínú ìgbà àyà nàbì nàbì sallallahu alaihi wasallam lọ́lọ́ ń ṣe lẹ́ni tó dáa jù látàrí gbogbo àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú tí wọ́n fọ́ dànù tí wọ́n sì tún rán ọkàn rẹ̀ padà táyà tó tún lẹ̀ papọ̀ bí ìgbà tí nǹkan kan ò fi ẹ̀ṣẹ̀lẹ̀ rárá ṣùgbọ́n ọmọ Halima rí i pé àwọn kan wá mú anabi sallallahu alaihi wasallam bíi táwọn ti ń ṣeré ó sì dàbí ìgbà tí nǹkan kan tó ṣe pé èèyàn ọmọ ní tọ́jẹ́ ń ṣẹlẹ̀ lẹ́sìn mọ́ pé àwọn ọmọdé táwọn bá gbọ́n ọmọ bá sì mọ ìròyìn rò tó bá fi lè ki ìròyìn mọ́lẹ̀ tó mu láti ibi tó ti bẹ̀rẹ̀ tó há sí ń létí dáadáa ẹ̀rù ọba ni yàá irú ọmọ eléyìí tí máa ń bẹ lọ́dọ̀ yẹn wọ́n lè wá jí gbé mọ́yàn lọ. so ẹ̀rù lọ́gbàá ló fi wá gbé ànàbì sallallahu alaihi wasallam Musa alaihi salam gbogbo àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní wá ọmọ tó ṣe pé àfihàn ọba ni wọ́n ti ń tọ́ ibẹ̀ ni wọ́n ti ń ẹ̀ tọ́lọ̀ bá fẹ́ sìn kafa kò sí tó lè di lọ́nà ẹni tí ó bá ti sọ̀rọ̀ àwọn nàìjẹ́ náà ni ẹni tí ọlá rẹ̀ tí ó wọ̀ mí gbọ́wọ́ rẹ̀ ni ọlọ́run tí wàá di iṣẹ́ rù ó di iṣẹ́ rù sọ̀rọ̀ àwọn pé wọ́n ló tún tọ̀ bàbá ńlá kù rẹ̀ kan ò tí ó pa sọ̀rọ̀ àwọn nàìjẹ́ ti kílẹ̀ àti gbogbo ẹ máa ti gbọ́ ayọ̀ sí lẹ́nu ọmọ pa ìṣe lọ́pàpọ̀ oníṣẹ́bí gbà tó ní ọ̀ wá gbà ọ̀ wá gbà tẹ́sí ma pé báwọn èèyàn fẹ́ ṣe wọ́n ṣe torí owó gidi lọ́gbà láàfin ọba tí èsì jẹ́kúrẹ́ di ọba fìràwọnà ìjọba rẹ̀ lágbára ọkànkà inú fi jọra rẹ̀ lójú tó fi sọ pé ana rabbukumul a'la èmi lolúwa yín sọ ga jù sẹ́wọ̀n báwọn yẹn ń jọba láwùjọ tiwa náà àmọ́ àwọn ọba tiwa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n láṣẹ àwọn ọba tiwa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n kànkà ni wọ́n kárabàtà wọ́n ti di celebrity celebrity monarchy àwọn ọba sánsàn fi wọ́n ṣàjọyọ̀ ni wọ́n jẹ́ nìyí lọ́ba rí báwọn bàbá ńlá wa tó fẹ́ wo fẹ́sẹ̀ wẹ̀wù láyé jọ lọ́sọ̀dọ̀ ọba tó ìtumọ̀ àwọn ọba nu ní ìsìn tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọba yẹn náà ní àṣẹ tó ráwọn ni wọ́n ní gbogbo àwọn ìlú àwọn ló ń pàṣẹ lórí ẹ̀ dídé tóyìnbó dé wọ́n gbàṣẹ lọ́wọ́ wọn wọ́n sọ wọ́n di korofo bẹ́ẹ̀ pé tó bá pàṣẹ tó bá wù ọ́ níbí kí wọ́n ti sẹ́gun ọ lẹ́kọ́ bá fẹ́ rí ọ ó lè sọ pé ìráyè àkọ́kọ́ náà kí ni wọ́n fẹ́ rí mi fún ganan àmì ọmọ wọn kàn ní kí n fà sọ pé ra yìí kò sí sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ di constitutional monarchy òfin ti ká wọn lọ́wọ́ dé àmọ́ àwọn tí ráwọn náà àbà àbà àbà àbà àbà àbà ìhàlẹ́ pọ̀ àlẹ́yìísálẹ̀ mọ́lùkọ́mẹ́s wàhálìhì ànàrò tàjẹrí mẹ́ntàkì. ó ń bí wọn lérò sí èsèmí mọ́ níjọba misra gbogbo àwọn akéré máa bó odò yìí ṣé bá bẹ sẹmí ni wọn ti ń sàn bẹ́ẹ̀ firawo náà nìyẹn firawo náà kìí ṣe jẹkulẹ di ọba kí ni àwọn ọba tí wọn ń jẹ orúkọ àwọn ọba ńlá ni wọn jẹ láàrin àwọn èèyàn wọn ọba wa ránṣẹ́ ike gbogbo obìnrin pátákà àfà níbi tí ìjọba wa dé kí wọn máa tẹ̀síwájú wá láti wá dá àti fún ọmọ kan lọ́yàwó nínú ààfin wa á tẹ wọn á sè wọn dáadáa kálukú bá ń wá eléyìí bá ti gbọ́ yẹ̀ sí ètò kan máa pé inṣàlá bó tilẹ̀ jẹ́ fún wọn máa inṣàlá ń gbà àmọ́ tí wọ́n máa sọ wọ́n máa pé tòní ọgbà bí ọba gba tiẹ̀ yọ gba tiwọn. títí ọmọ kọ gbogbo ọyàn àwọn ẹni tó fọyàn lọ ẹ̀gbọ́n musa bìnrin wọn ni tẹ́ ẹ̀ bá ní kọ̀rọ̀ sí mi lẹ́nu mo lè tọ́ka sí àwọn ará ilé kan tó yẹ pé mo ń wò pé táwọn bá fún lọ́yàn kò ní kọ̀. wọ́n wà wọ́n tètè máa bọ̀ ọmọ yóò gbọ́dọ̀ kú. tó ni yáa nàbì Musa dé aleyhi salam wọ́n sàràkúta bí ìgbà tí èso ń lo bímọ nítorí pé tó bá lọ ṣàfihàn pọ̀ ló ń bímọ ẹ̀kọ́ àwọn ọmọ lọ́nu lé tó lọ ṣàfihàn pọ̀ ló ń bímọ ohun tó dájú òun náà ni pé wọ́n ra mú wọ́n lè wá bẹ̀rẹ̀ sí ní túṣu désàlẹ̀ kòkò eléyìí wọ́n padà sí sábàbí wọ́n padà wá pa anabi musa aleyhi salam ní ìgbà tí ìyá anabi musa dé ní kíá lọ́mọ hàn ọ̀yà rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní gbà ọgbà ọ̀yà ya rẹ̀ ó mú inú wá dùn ìyá anabi musa kò fi ààfin fìràwọn náà ṣe bùjókò yóò wá fún láyà yóò tún padà wá lásìkò míì yóò fún láyà yóò tún padà wá lásìkò míì nítorí pé tó bá jókòó kabẹ̀ àánú tí máa ṣe ya ọmọ lórí ọmọ yóò ṣe àwọn ẹni tó bá lóye wọn dá mọ̀ á ìyá yìí ló bí màá yìí ìyá yìí ló bí màá yìí ọkàn fẹ́ máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ẹ̀rún ni ń fún ọmọ rẹ̀ lọ́yàn tó ń gbowó lórí ẹ̀ alẹ́ ìròrí ńlá tọ́lọ̀ máa ṣe fún yẹn tí ẹ bá ti ṣe sùúrù ọlọ́wọ́ padà kí ọ náà ni tó báyìí ni wọ́n tọ́jú anabi musa alayhi salam oríṣiríṣi àwọn àlọ́pọ̀ tí wọ́n pa lóríṣiríṣi pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin Fìràwọ́nà àti musa tí Fìràwọ́nà fẹ́ fura kó sì sọmọ yìí so ẹja fún àwọn àlọ́ ńlẹ̀ ìtọ́sájà wọn náà ní kó anabi musa dàgbà nígbà tí anabi musa alayhi salam tó dàgbà wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde lọ sí gbòòrò gbogbo àwọn èèyàn ti máa sí ọmọọba ọmọọba ọmọọba wàlákìn ọmọọba yìí kìí sọ̀kan nínú àwọn akọbọ wọn ti dáàmà lára rẹ̀ pọkàn nínú àwọn ọmọ Israẹli ìdáwà ṣẹlẹ̀ láàrin èèyàn méjì ní mísù lágbọn bíi tánàbí Musa gbà kọjá ẹnìkan jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn Musa ẹnìkan jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn Fẹ́ràn èyí tó wá jẹ́ ìyá Musa tọjọ́ ọmọ Israẹl òun tọrọ ọ̀ràn lọwọ ó ké pé Musa gbà mí ràn mí lọwọ lórí Musa aleyhi salam ló ń bá gbá ìyá Firawuna fọwọ́kẹsàhó Musa fọkọ̀gbọ̀ ọba gbàǹpà Musa ò gbèrú kó n pa ó ó ṣe torí rẹ̀ sọ́ra o lọ́wọ́ máa pọ̀ mẹ̀sẹ́jà lọ́wọ́ máa pọ̀ ọmọ kàràtì taekwondo abẹ́rẹ́ nǹkan mẹ́ torí ẹni tọ́jọ́ rẹ̀ ti pé ọlọ́mọdé abájá ibi tó ti sẹ́ ha ó yí àbá tó kọ̀rọ̀ ra ti báyìí ló ti bá ti mẹ́yìn lọ́lẹ̀ pé ilé ayé o ó ti gbó se o kí láyé ó sọ ọ̀pá ìdí fa mi power mo kàn adóye mo ń balance ni ba bá wọ́n so what you ra wọn náà kù alábì musa kàgbà ń parí lọ́ba kú kúkú tó kú báyìí ẹni tó ní ẹran mi lọ́wọ́ àti ẹni tó ràn lọ́wọ́ ìdí àfẹ́wé kálukú ti tú lẹ̀ ọ̀ gbọ́dọ̀ káyọ̀ wá bi. torí tó bá ká ẹni tó gbà yẹn pàmò bí wọ́n máa pa yẹn tó bá sì ká ẹni tó ní wọ́n rùn lọ́mọ bẹ́ẹ̀ ìwọ ló kó wọn bọ pa wọn tù lẹ ọ̀rọ̀ bá di ǹjẹ́ nìkan kan ọmọ alọ pààyàn àmọ́ ti pààyàn wọn ti wá ń wá ẹni tó ti kú pààyàn wọn pààyàn ń dùn lánàá wọn pààyàn ń jẹta wọn pààyàn ń jẹrẹ wọn pààyàn lọ́sẹ̀ tó kọjá wọn pààyàn wọn pààyàn lóṣù tó kọjá ó ti di ẹni tí wọn ń wá lẹ́yìn rẹ̀ ọjọ́ mi tó tún tẹ̀ lọ́jọ́ yìí Musa alayhi salam ó tún jáde sínú gbòòrò lọ́ba tún bọ́kùnrin tó ràn lọ́wọ́ ike ń tún bẹ́ lómi ìjà kẹ́ ẹ máa kíyè sára o nísìnyìí ẹnìkan ẹ bá lójú ìjà ó wá ní ẹran mi lọ́wọ́ ẹ gbà mí ọmọ ẹni wọ́n fẹ́ fi àjẹ ni ẹ bẹ́ẹ̀ tí wọ́n fi àjẹ mí gbé àwọn ọ̀rọ̀ tẹ́yìn gbọ́ ó wá tì yín lọ sí di pé a ah, ó yẹ ká sànù a ẹsẹ̀ fi àjẹ́ gbé nígbà tí ẹ ti rí pé kọ̀ lágbára lọ́ba gbèjà rẹ̀ otu ṣe yẹn ó tún wá mi ó tún wá tó gbèjà pé ń jàǹgbà kí wọn náà bá ọpọlọ rẹ pé eyín abúlé o kìí sẹni tí èèyàn máa sànù torí tó ń bá ń gbèjà eléyìí jojúmọ́ wà láyé ọ̀sán ló kọ́ tẹ̀ wọ́n wá bàbá tí ọmọ gbèjà rẹ̀ ń gbogbo gbà lórí òótọ́ lórí irọ́ lórí àìdá anabi musa alayhi salam ó bá tún rí ká ìwọ ọ̀fẹ́ ọ̀fẹ́ máa ṣe rere láàyè mẹ́bí wọn ni mo gbèjà lánàá sẹ́ni kan fi ṣe fi ṣe àbí òye ẹ má máa sọ gbogbo tó lọ sọ pé mẹ́bí wọn ni mo pèsè lánàá tí mo fi pààyàn wọ́n ti wọ́n ẹjọ́ pààyàn tẹ́lẹ̀ rẹ̀ ọlọ́sọ wa ni kọ́ tẹ́nu ẹ jáde láì jẹ́ pé wọ́n rọ́ ló. so alábì musa bá tún fẹ́ ran ẹni àná lọ́wọ́ lórí irú ẹni àná tá a ràn lọ lórí irú wọn tó ń bá bẹ́ẹ̀ lọ ntọ́wájẹ̀ kàyà lẹ́nu ni pé tá a fẹ́ ràn lọ gangan gangan olóṣù á sọ pé wà Musa ṣé ọbẹ̀ pa mí bó ṣe pààyàn lánàá ni ìwọ ọ̀fẹ́ yíyan lè láyé subhanallah ee ẹni a ní ó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọ́wọ́ ẹni a ní ó kó ni lẹ́sìn ní lọ tún ní fúlàní jàyè sẹ́rí títa tó ta sétí ẹni tí ń bá ọkùnrin yìí jà pé àti Musa lọ́pàá yẹn lánàá gbogbo ayé lọ ẹni tí ẹ gbèjà òun náà ló tu yín fún torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn ṣòro gbè lẹ́yìn rẹ̀ torí pé nínú ìgbésí ayé wọ́n ní táwa lè ṣe la mà àmọ́ tẹ́lómi lè ẹni tí ìwọ gbèjà ó lè fi ọsẹ ẹran léyà ebi tẹ́ fẹ́ mẹ́ni tó pààyàn mo fẹ́ mọ̀ sí ẹ̀bùn kan wà ẹ̀bùn wà o kílẹ̀ máa fún ọ máa gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún pọ́n ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún pọ́n lọ́ba àtàjẹ ẹ̀ẹ́m tó sẹ ẹ má pè mọ́ sọ fún yín o wọ́n náà máa tún mú yín lọ́ọ́lé rẹ̀ lágbájá ni ilé rẹ̀ ni wọ́n bá wa rọ̀ kó làwọn yóò bá fọ pé tá à ń ṣe irú eléyìí o bàbá alágbájá ẹ ti já o ọ̀rẹ́ ń tí wọ́n gbé já o onáà ló tún wá dúró lẹ́nu ọ̀nà pé Ah, ayé ayé lé ọmọ èèyàn ṣòro ọ̀rẹ́ mi wọ́n lè wà ló ṣe táńtẹ́rú eléyìí lórí fún ọmọ bá kápò ló ṣe wọ́n dàbí bàbá olórí búkà ní ìlú kan mẹ́ẹ̀ tí ó sì ọmọ ọlọ́mọ ń sùtà àwọn máa ń bọ̀ láti skul gbogbo ẹ̀ náà láàrin kò tí ì tó sùn kàn ọ́ àwọn ọmọ ń bọ̀ láti skul ní sakini àwọn ọmọ wa jẹ́bẹ̀jì tó bá sọ̀rọ̀ sọ̀kan nù wọn létí kí ló sọ sí létí ọmọ bá jẹun pàtó jẹun tó ń gba àwọn délé ọ ń fọwọ́ kò tí ì fọwọ́ tán lọ́ba jáde lé lágbájá ń bọ̀ lọ́nlọ́ lágbájá ń bọ̀ lọ́nlọ́ ó ní mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ lọ́ba lọ àti àlọ́ rẹ̀ máa nù lílọ rẹ̀ wọ́n rí wọn láti padà mọ́ arákùnrin àti ọ̀rọ̀ oògùn òfò lọ́sọ̀ọ́sọ́ máa létí ọmọ bá gbalé rẹ̀ lọ àti ọmọ gbalé rẹ̀ lọ ọsà padà ṣekú pọmọ gbàtà wa ń wá ọmọ yìí gbolọlọ gbolọlọ gbolọlọ gbọmọgbọmọ bàbá àrànù bàbá òfò yìí wá pọ̀ nílé bàbá ọmọ tí wọn ò rí má yìí ṣé ẹ̀ sí rí ọlọ́run kùkù sẹ́ rírí àwọn olórí ikú ni àwọn ni wọ́n tẹ̀ àti olórí ikú rẹ̀ náà ló sì dé torí ẹ máa kíyèsí ẹni tá a jò tiẹ̀ bá ti pọ̀ jù pòròpóyé nínú intelligent studies nù ẹni tí gbọmọgbọmọ tiẹ̀ bá ti pọ̀ jù òun gangan ni kẹ́ ẹ máa kíyèsí torí òun ni òní fẹ́ ká sì rí ó tu àbí òye wọ́n mọ̀ fẹ́ ṣe kọ́bárọ̀ fún gbogbo àwọn ibi tí ọ̀rọ̀ ti lè lu so that ẹ̀ tiẹ̀ ní ìròsì láéláé so that wọ́n fi lu ọmọ fún nǹkan tó fẹ́ lò fún nicknick àtọ́lọ̀ wọn bó mu abẹ́sà ti pé èkejì ọmọ ìbejì làwọn ọmọ èkejì ọmọ wa rántí bàtà ń bọ̀ láti school bàbá kan sọ̀rọ̀ sí èkejì mi létí ẹ bá lọ ọ̀dọ̀ bàbá nǹkan ẹbí kí lọ sọ sí létí bàbá ti bàbá ń gbamagbama gbà tí wọn délé rẹ ń gbọ́ ọmọ tá a láwọn wáyé wọn lè sọ̀rọ̀ sí létí àbí báwo. àwọn nǹkan ilẹ̀ tó wọ́n wọ̀ sùn ní títí wọn sìn wèrè rẹ sí tọ́ba kù <laughs> àwọn bá ní rárá àlè gbọ́ gbọ́ àwọn ọ̀dọ́ wọ́n ti yá wọnú lé wọ́n bá bó pọ̀ ọmọ gbalaja nulẹ̀ wọ́n wá jó ilé bàbá nǹkan lẹ̀ sọ ń gbà yẹn mo wá lókèrè mo rí wọ́n jó gbogbo ilé nǹkan lẹ̀ ìjọba àwọn sáré wa mú bàbá wọn àwọn aráàlú làwọn ò àwa ni ẹ fi ilẹ̀ fún kápá. وكتبنا عليهم فيها أن النفس بالنفس inú òfin ọlọ́run ni pé sẹ́mi kan bá gba ẹ̀mí mi kí ló yà sí fún un àpò náà ní kékeré ní yóò lẹ́mí tiẹ̀ ṣe wọ́n ju tẹni tó pa lọ. tá a mẹ́jọba àwọn onífẹ́ kìlọ̀ ọ̀dà rẹ̀ àwọn ọ̀fẹ́ ká òfin lọ́pa kìí sàwà la pa torí tá a bá la pa á pa gbogbo òdílé rẹ̀ run kò ní ma lónìí kan mọ́ nítorí pé a lè máa sọ pé wọ́n láyé lè dúró ilá fàájì rán kàfàrà gbogbo òdílé yìí ò ní bímọ káfà ọmọ òfò àwọn náà máa pa yẹn ni ẹ̀rí apá ọrùn pátápátá ẹ̀hẹ́ ìjọba wa tún wọn láti dúró wá zero two wíṣọ ọkọrọ ẹ mẹ́tẹ́ lómi ẹrù ẹrù ẹ̀sẹ̀ bàbá òfò eléyìí ó nìkan lọ́sẹ̀ torí ẹ̀ a lérò pé ìjọba ó ti ṣe ń tọ́ yẹn ń parẹ́ báyìí báyà wọn ti fi sílé ẹjọ́ wọn ti dájọ́ pé kí wọ́n pa àmọ́ kẹwàá ni kí wọ́n fi sáhàámá báyà wọn àgbèrè kí wọ́n máa jẹ gàrí àti búrẹ́dì àbẹ́wò àti gàrí àràrà o rárá o pípa ló ń pààyàn òfin ọlọ́run tọ́jà pé tá a bá tẹ̀lé yóò hun wa àní gbádùn òun náà ni ká má ṣe kú pa ẹni tó pààyàn pípa la gbọ́dọ̀ pa ẹni tó pààyàn nítorí pé láyé jahiliya tí ò sí Islam àwọn kèfèrí gan gbà yí pé alqatlu anfa lilqatl pípa ẹni tó pààyàn ni ò ní jẹ́ kí wọ́n tó pààyàn máa ń pàkópa ọlọ́run sọ pé wọ́n lakum fil qisasi hayatun ya ulil albab ìtẹ̀mí ń bẹ fún yín lára gbígbẹ̀sán ẹ̀yìn ẹni tẹ́ nílàkà yìí. akramakumullah wọ́n wá ànábì Musa alayhi salam látàrí ọ̀rọ̀ tí ọkùnrin ti sọ ó túfó anábì Musa bá túlẹ̀ ń lọ ń lọ ń lọ ó lọ ìlú yẹn ọjọ́ ìlú àwọn ẹni ọlọ́mìn náà táwọn náà ń gbé bẹ̀ sọ anábì kan sì wà tọ́lọ̀ ọ̀ràn sí madian náà là nábì Shu'aib aleyhi salam sọ náà là nábì Musa lọ bá ní madian tó jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ là nábì Musa lò sí bàbá yìí ní àwọn ọmọbìnrin kò láwọn ọmọkùnrin nínú àwọn ọmọ rẹ̀ tí bọ́lọ́pọ̀ bá ti wọ́ ọlọ́run ló máa ń pè yín ó lè fún ọlọ́mọkùnrin ó lè fún ọlọ́mọbìnrin. sówó ló fi rà ní ebi tó wọ ọlọ́run ló máa fún yẹn ọlọ́run bá fún láwọn ọmọbìnrin ntí kálukú bá sì ní ní ọ̀nà ní nítorí pé bàbá ìyá àwọn ọmọ rẹ ni ọmọ ràn ọ lọ́wọ́ láwọn iṣẹ́ tó bá fẹ́ sí sọ àwọn ọmọ rẹ ní máa lọ wá fún àwọn ọmọ yìí wá lọ sídìí odò máa lò so gbàtà débẹ̀ àwọn àwọn ẹni tó jẹ́ wípé àwọn náà fẹ́ pa mi àwọn ẹni tó jẹ́ pé wọ́n ń dáná àwọn ní ọ̀kọ̀ọ̀kọ̀ pa mi omi táwọn ẹran wọn mú ṣùgbọ́n àwọn obìnrin àwọn ò ní lè pa mi ó dìgbà tí gbogbo dáradára bá paran tán tó bá pa mi tán wọ́n wá dúró lọ́ọ̀kan wọ́n ta kété sí gbogbo ẹni tí ń pa mi wọ́n jọ ọmọbìnrin méjì báyìí la nàbì Musa aleyhi salam nígbà tó dé Madian ó rí àwọn ọmọbìnrin méjì gbogbo èèyàn ń pami àwọn eléyìí ọ̀pami ọwọ́ àlọ́ bá wọn anábì Mùsá ìṣẹ́bí jẹ́ ọ lẹ́gbẹ́ àwà ní gádùrìn àwọn ọkùnrin àtàwọn obìnrin wà ń bẹ̀ àwọn obìnrin ni wọ́n máa bá lọ́rọ̀ wọ́n ní bá àwọn ọkùnrin sọ̀rọ̀ wọ́n á ní actually ńgbà tó ṣe pé wọ́n wà social wọ́n lajú ni tó fi wá di kó ti rà tó fi ronú sọmọbìnrin nú tó ti bá kété èsì rẹ̀ lànà bí Mùsá o nítorí pé lómi ó lè máa lérò pé ṣèbá nàbì musa náà gbogbo èèyàn wà ń bẹ àwọn obìnrin lọ́lọ́ba rárá o àánú là nàbì musa fẹ́ ṣe o gbogbo kálukú ń panu kí ló tẹ̀yìn tẹ̀ panu ìbéèrè tá nàbì musa lọ bí wọn. wọ́n ní à ẹjọ́ àní lè pami ó dìgbà tí gbogbo àwọn darandaran wọ̀nyí náà bá pami tán àwọn ọkùnrin àwọn ní ma kọ́kọ́ pami àwa náà sáláì lọ́kùnrin nù fámìlì wa tọrọkùnrin àti obìnrin ló máa ń bí ma wà àbúrò shaykhun kabir àgbàlagbà bàbá wa àgbàlagbà bàbá wa torí ẹ tọdọ lè ṣe àgbàlagbà ò lè ṣe anabi musa alayhi salam egun ńlá kan yọ sí lápánjọ táwọn yìí anabi musa ó rí i pé ojú omi tí wọn ń pa mu ó dì í torí òkúta ràgàdì kan wà tó di ojú rẹ̀ tí ò jẹ́ káwọn èèyàn láǹfààní àti máa bomi bó ṣe yẹ oúnjẹ tí wọ́n pa oúnjẹ tí wọ́n pẹ́ níbi tí wọ́n ti ń pa mi. alábì musa nìkan nìkan lọ lọ síbi àpàtà ó bèrè ó gbé kẹ́mi ẹ̀kọ́ lójú omi kálukọ́ máa pa mi ó tún wá pọn mi fáwọn ọmọbìnrin o ní kó a máa gbé lọ lé ó wá ya bàbá wọn lẹ́nu bó ló ṣe ya yín tó bá ń lónìí wọn a ah, ọkùnrin kan ni o ọkùnrin kan ni o kọ́dà tó ṣe jọ wá lójú o yàtọ̀ sípò pami fún wa bàbá ó tún gbé àbí òye wa òkúta tó wà lójú omi ó gbé kú ọ àbómi ṣe máa nífẹ̀ẹ́ èèyàn jù bá nà lọ sòtí ọba ti ṣe nǹkan tó dáa nǹkan tó lágbára tó jẹ́ pé èèyàn púpọ̀ lè ṣe yọjọ obìnrin lójú tí èèyàn bá jẹ́ ìyàwó fúnru eléyìí kò ní máa wòran kẹ́nìkan fìyà jẹ yàn eléyìí ó lè dáàbò bò yàn yàtọ̀ sí wọ ọkùnrin jọ lé dá abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ewúrẹ́ mi ṣe mẹ́ẹ̀ ẹ sọ́ra o dáadáa bá ṣe wú nǹkan so sísọ tó sọ fún bàbá wọn jọ bàbá wọn lójú à ìyẹn yẹ kéèyàn máa ro eléyìí ẹ lọ pè wá wọn bá tún dé. فجاءت إحداهما تمشي على استحياء ọ̀kan náà méjèèjì lọ wá ni ẹ má máa rán àwọn ọmọ ńṣe tí ò wúlò ẹ má tètè pọ̀ mọ́ pọ̀ lé lọ ra búrẹ́dì wá ṣèdí kọ́ ọmọ méjì ọ̀já jù kọ́dà tí ẹ bá jọ́ máa gbé ambọ̀tìwọ́sì wọ́n lè sọ ọmọ sínú àpò dà ọ́ nù kò sí nǹkan tí ọmọ ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí iṣẹ́ téèyàn kan lè jẹ́ ẹ má ra yàn méjì lèṣẹ́ yàn méjì lè jẹ́ ẹ má ra yàn mẹ́ta ẹ̀kọ́ ńlá nù. sẹ́wọ̀n kẹ́ni méjì tí wọ́n wá mi wò pé sẹ́ni kejì ọ̀tẹ̀lẹ́ ni àkọ́kọ́ kún lè jọ máa pa àlọ́ fúnra wọn. ẹ tẹ̀léra yín ẹ lọ pọn mi wá kẹ́ni kíní kejì yín ó gbó mi wá. toro mi sáà bùkátà iṣẹ́ yìí méjèèjì ó gbé wá ni. ṣùgbọ́n ní ìsìn ẹ lọ ẹ èèyàn kan ti tó ọ̀kan nínú àwọn méjèèjì lọ́wọ́ wa ni sẹ́mùsì alẹ́sẹ̀yà orin ìtìjú dìtìjú bẹ́ẹ̀ ẹni tó bá ní tìjú láyé àwọn ni máa dáa fún ẹni tó bá ní tìjú pẹ́ẹ́rẹ́pẹ́ẹ́rẹ́ báyìí lásán wọn yà nítorí pé tẹ́ bá ní tìjú ẹ̀yin ẹ̀yin ò ní kọ́kọ́ rìnrìn àbò wọn ò ní sì lọ́kùlọ̀ lọ́yìn tẹ́ ẹ̀ bá ti wá ní tìjú ìrìn àbùkù lẹ́ẹ̀mọ́ rẹ̀ gbogbo lọ́kùlọ̀ wọn máa fi lọ́yìn tọmọbìnrin méjì bá kọjá wọn adùn yín lọkàn síjú tọwọ jìlbà ṣe ń lọ lọrẹ gbogbo àwọn olórí ibú tó ṣe pé ń ṣe làwọn jáde wá sí oríta láti wá béèrè fún ìṣekúṣe ẹ̀rí gbogbo wọn rẹ̀ jùlẹ̀ gbogbo wọn máa wo bòmí wọn mọ̀rọ̀ mi máa sọ pípé eléyìí o alájà ni o eléyìí o mi ti tọ́ ọlọ́mọdé asorí ìwú o àmọ́ kàn ń bọ̀ lọ́ba gbé sí ọgbẹ́ sinmi sinmi rẹ kò dé tán kò dé kókó sẹ̀ kò dé tán kò dé ókún ó tún wá wọ kọ́mú à ìwọ́gbìn sọmọ àta ọwọ́ bó ń ti jáde hùn láì ní ti jù ìwọ kan tí wọ́n ń pè ní ustaz ládùúgbò yín ó lè ṣe sèse wàlá ìwọ tó ní ti jù ó rí i pé sẹ́ni tó bá ti sọmọ àta kí máa pe àwọn olú àwọn tó ní ti jù lọ sí ìdíkọ́ pàtì báwọn obìnrin ti ń wọ̀wọ̀ kú ọ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà kí wọ́n pẹ̀sẹ̀ tì ó mú kí ìtìjú kọ́ bàjẹ́ mọ́ pọ̀lọpọ̀ lọ́wọ́ torí rẹ̀ arábìnrin yìí ń bọ́ tìtìjú tìtìjú ẹni tí bá ń tìjú kò ní máa wọ̀ ọ́ kan kọ́ máa wò pé sẹ́mi ló ń wo máa wọ ẹ máa yó máa mẹ́ lójú tátín sẹ́wọ̀n kóbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yóò ti wọ́n kọ́ máa ta burúkú lélẹ̀ ó ń bọ̀ ó ń wò lẹ́lẹ̀ ó ń bọ̀ kò gborí sókè ojú ń tì àwọn tó ń tẹ̀sí rẹ̀ wá ń sọ pé kí ló dé kí ló fẹ́ fàtìjú fún báyìí wọ́n ní ẹ̀wù tó wọ̀ iṣẹ́ ẹ̀wù tí ó lọ títì tó ẹ mọ̀ pé nǹkan pọ̀ lọ́wọ́ wa jura wa lọ ṣe ẹ̀wù tó wọ̀ yẹn kì í ṣe ẹ̀wù tí ó jẹ́ ẹ̀wù tó bo gbogbo ara rẹ̀ lọ títí àmọ́ ó sá balẹ̀ àmọ́ kò balẹ̀ tán ìjọ àǹtí anabi musa aleyhi sẹlẹm bó ti ṣe rí tí ń bọ̀ báyìí ó ní wọ́n lọ mo kù káàtà sórí tó ọ̀ràn sí mi yóò èdè ńlá ni nítorí pé ó ti hàn sáà nàbì musa pé dáadáa tí mo ṣe ti fẹ́ so èso rere ọlọ́mọ ń bù káàtà rẹ̀ yéésì ìyàwó ní sọ kò níbi tí ó gbé o sẹ́mi kọ́ sáwà lóyìn ó sì sá fún ọba ọ̀daràn fíráúnà ó lè nawọ́jà rẹ̀ síbi tí Musa sá lọ pé ẹ bá fi ránṣẹ́. so obìnrin wa ni bàbá mi ni kò wá káwọn ò lè san lẹ́sàn-án omi tó pa fún wa ah oh my god o ó dẹ̀ jẹ́ àlọ́. so ẹ̀yìn ọmọbìnrin wa ròyìn anábì Musa wípé alqawiyyu alaminu inna khayra man istajarta al-qawiyul amin àwọn obìnrin yẹn gbọ́n púpọ̀ kọjá kéèyàn gbọ́ wọ́n ti sọ́dí ànábì Musa wọ́n ní bàbá wa à ń fẹ́ kẹ́ gbà lọ́mọ ránṣẹ́ ẹ gba Musa lọ́mọ ránṣẹ́ nígbà tí wọ́n délé kí ló dé torí ó ní àwọn àròyìn ńlá méjì kan ẹni tó bá sì nírú àwọn àròyìn yẹn ńlọ yẹ kẹsẹ̀ ńṣẹ́. kí làwọn àròyìn náà al-quwwatu wal-amana ọkùnrin yìí ní agbára ó sì jẹ́ ẹni tó ni wọ́n ti fura Musa lágbára wọn náà lò kúta Musa dágbé ó sì jẹ́ ẹni tó ṣe fọkàtà torí nígbà tí ẹni kì í lọ pé wá ibi tí wọ́n ti gẹ̀ẹ́sì ẹ̀ mọ́ alẹ́bí Musa ẹni tó bá fẹ́ mú yẹn fi ọmọ yẹ kó òun ò Nàám. Ọlọ́run mọ̀ sí aláró. Ẹni tí ń mú mi lọ bìkan síwájú ló dùn àbẹ́yìn. Iwájú ló dùn náà. Àá ìlú wo lẹ́yìn ti wá? Iwájú ló dùn torí pé òun ní ń fà mí ń tẹ̀tẹ̀. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu. Gbàtọ́ ọmọbìnrin bọ́ wájú tọ́fẹ́ máa fa anabi musa lọ pé ẹ tẹ̀lé mi ká lọ anabi musa ní ẹ̀yìn mi ní dúró àmánà ni torókùnrin lọ́fẹ́ mú lọ bì sàn yàtọ̀ sí wọ sani ẹ ma wọlé ká lọ ẹ n tó kí n tẹ̀lé yìí ọba ma wò di rẹ kó ní ṣe nyú kó ní ṣe lọ kó ní bẹ́ẹ̀ wọ lọ ó sì dájú wípé ìrìn ilé wọn síbi dá ti wá mi ọ̀nà sẹ̀ anabi musa ni bọ́ sẹ́yìn ṣé ẹ̀yin dírẹ́bà máa dúró àdúrà tọ ọ wá ní kí dírẹ́bà yọ bọ́ sẹ́yìn ẹsẹ̀ mi ọmọ àlọ́ ẹ máa gbé ọyà bọ́ sọ́tún ẹ yà ní yàtọ̀ tó wà bẹ́ẹ̀ ẹ máa lọ tààrà obìnrin yẹn ni ẹni tó ṣe fọkàtà lọkùnrin yẹn báyìí ní bàbá rẹ̀ ṣùáyì tó là nẹ́bí ṣùáyì ọ̀rọ̀ pọ̀ láàrin àwọn olùmọ̀ ló bá sọ pé mo fẹ́ gbọ́ lọ́mọ ọ̀dọ̀ lórí pé ọmọ ṣiṣẹ́ sí mi fọdún mẹ́jọ tàbọ́dún mẹ́wàá èyí yòówù ọba lò nínú àkókò méjèèjì tí ẹni ìní sábò ṣiṣẹ́ ọ àmọ́ ẹ̀san iṣẹ́ tó ṣe fún mi yẹn fọdún mẹ́jọ yẹn òun náà ni pé màá fi ọ̀kan nínú àwọn ọmọ mi bìnrin méjèèjì fi fún ọ eléyà ń pè ní joy nínú òfin ṣẹ̀ríà wọ́n ń pè ní joy lọ́dọ̀ àwọn fuqaha omi àwọn ń pè ní alìjàálà alìjàálà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn fuqaha o tọ́pọ̀ àwọn máa ń pè ní alìjọ́ọ̀lù alìjọ́ọ̀lù ọ̀nà ni kò fún yàn sẹ́sì eléyìí tá a mọ ibi tí ó parí sí lórí pé òní gbowó ọ̀yà kankan àfi tó ọba ṣiṣẹ́ ń parí bí ẹni tó sọ yìí pé ẹ máa ń gbẹ́ kànga yìí tẹ́ ẹ bá gbẹ́ kan omi tọ́jú omi tó fi ni lọ́kàn balẹ̀ ẹ gba máṣíìnì bàjáàjì kan tọ́ba gbẹ́ sákan omi tó fi ni lọ́kàn balẹ̀ lẹ́yìn ìgbà tán gbẹ́ kòkò méjì tí wọ́n lẹ́tọ̀ọ́ sí bàjáde àbí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n lẹ́tọ̀ọ́ sí. wọ́n gbẹ́ wọ́n gbẹ́ òdi wọn kòkò mẹ́ẹ̀ẹ́dógún àgbúrò omi wọ́n gbẹ́ wọ́n fi délé àwọn àjẹnú tí wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan kan wọ́n lẹ́tọ̀ọ́ sí nǹkan kan ìgbà wọn tó lẹ́tọ̀ọ́ sí nǹkan tá a bá gbẹ tá a bá romi. ó lè sọ pé ọmọ mi mọ̀ ń fẹ́ kó o bá ń kọ́ lálùkùránì ha tó bá ti há gbogbo alukur'an bíi fatiha máa bọ̀ ní mọ́tò toyota camry tuntun kan èso tó kún bọ́ tuntun kan ní máa ń fi camry lálẹ́ àbá ń kọ́ máa ń ké oní bá ń gbàgbé bàbá ń tọ̀ sọ́mọ́ ti ha ní èrò tèmi ọyẹ kápò ti ha wọ́n ma bọ́ọ̀lù lódodo lọ́dọ̀ rẹ̀ sí wọ́n ti ha ọ̀ya. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب أتسواجه أما ما وضع يقول يا رب إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة أتسواجه أما هكذا بابا تفيق بامت قلت ما تفيق لتوس níta ń pè ní jọ́ọ̀dù ọ yàtọ̀ sí sí oṣù sí oṣù mo tíìzì ẹ̀ kalẹ̀ máa ti tẹ́ ntí wọn máa ṣe ni kó máa kájọ tọ́jọ́ bá ti pé bàbá ẹ̀ sanwó wa èló la wá pa ọ̀gájà ọgọ́ta owó aláàrú ìtumọ̀ sí oṣù náà so láti ara ìṣesí ànábì ṣùáì tọ́ba jẹ́ ànábì tó ti pẹ̀lú ànábì musa yìí láti rẹ́rìí jọ́ọ̀lù rẹ̀ nù fíkòlì ìsìlámì sábà fẹ́ mẹ́rin wa ìdí tí jọ́ọ̀lù fi tọ́ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n máa fi ṣe ẹ̀yìn. torí ẹ̀ anábì musa alayhi salam ó lo àsìkò pé ó lo àsìkò pé ibẹ̀ ni gbàtà anábì musa fẹ́ máa lọ ẹran náà ní bá wọn dà bàbá yìí fún un láwọn ẹran ó sì tún fọmọ rẹ̀ kan fún un wọn á ní kọ́ lọ mú pọ̀ pàwá tí wọ́n máa fi dẹ́ràn nínú àwọn pọ̀pá kó sára àlùsára ògiri nulẹ̀ alẹ́ musa ti náwó báyìí pọ̀pá kan bọ́ sí lọ́wọ́ ó mú wa bá anabi shuaib aleyhi salam lọ́mú mi wàá kéésì kan kó mú wa nù ó tún lọ́wọ́ tún lọ́wọ́ eléyìí náà ló tún bọ́ sí lọ́wọ́ sí ọ̀gbọ́rọ̀ omi ni mo ní kó mú wa ah, ọ̀sán lọ gbọmọgbọmọ bí ewu yóò rí ẹ̀mí lo pọ̀pá yìí ni ń bọ́ sí lọ́wọ́ bàbá àwọn afurasí pé kọ́mọlọ́jà nàbí ọlọ́run lélẹ́yìí o torí pọ̀pọ̀ eléyìí ti pọ̀pọ̀ lásán o. àmọ́ ah, lọ ọ̀dà bọ̀ ó sì fọmọ fún sáwọn kórìíre nù yàtọ̀ sí ká fọmọ fún sàkùsàkù. inú yóò tù tó wá gbà nàbí lẹ fọmọ fún abẹ́ ẹ̀kọ́ ni àóríire ah, láíláí. pọ̀ ẹlẹ́mi Musa alayhi salam wọ́n lọ wọ́n lọ wọ́n lọ ilẹ̀ ṣùgbọ́n àwọn lọ́nà ilẹ̀ ṣubá wọn lọ́nà àmọ́ gbala yìí rẹ̀ nù àwọn àyà ti ń bọ̀ yìí. ọlọ́ọ̀lẹ́dàá wa ni wadhkur fil kitabi Musa ẹ sọ fún wa nínú al-Qur'an nípa anabi Musa aleyhi salam anabi ńlá la anabi Musa nítorí pé òhun ni ó sì kejì tí ó pọ̀ lọ́mọ lẹ́yìn lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kí ẹ bó ti wá nù àdé anabi musa alayhi salam afẹ́ràn rẹ̀ kí ẹ bá ti fẹ́ràn gbogbo àwọn anabi ọlọ àwọn ọ̀lẹ́nìkan nínú àwọn anabi ọlọ ńlọ́ta la nufarriqu bayna ahadin min rusuli àìsè ìpínyà láàrin ọ̀kan nínú àwọn anabi ọlọ àwọn aránṣẹ́ rẹ̀ gbogbo wọn ti wa ntọ́kasẹ̀lẹ̀ ni pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbàgbọ́ táwọn anẹ́tì ọkọjọ́ ìta ní sáwọn anabi yòókù torí ìgbàgbọ́ tá gbọ́dọ̀ ní sáwọn anabi yòókù yọ wà lódindi ṣùgbọ́n tá anabi wa yọ jọ dindi àti lẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́ ẹsẹ̀ ìrántí anabi Musa alayhi salam innahu kana mukhlasa ọjọ́ ni tọ́lọ̀ wọn bá sàlẹ̀ sà sẹ́yìn mọ̀ pé èèyàn kan lè lérò pé mo fẹ́ dìránṣẹ́ ọlọ́ọ̀kọ́jì èèyàn ò lè wọ ètò gbára gbóná kan yàtọ̀ tí èèyàn ò fi wá dà nábì ọlọ́ọ̀kọ́sí kò sí ìjọsìn kan téèyàn lè ṣe sẹ́gbẹ́ ńgbà tó bá parí rẹ̀ ẹ̀sán tó gbà ní kọ́ dà nábì kò sí. Allahu yastafi min al-malaikati rusulan wa min an-nas sísà lọ́lọ́ máa sa àwọn iranse re lesa lati inú àwọn màláíkà àwọn ìránṣẹ́ wà nù wọn ọlọ́run sa àwọn lẹ́sà ni ó tún máa ń sa àwọn ẹni tó bá fẹ́ lẹ́sà tí ó di ìránṣẹ́ ọlọ́run nínú àwọn èèyàn anabi. wù mí kọ̀sọ́dà nàbì mo rò yẹ kan náà jáde lásìkò yìí ọlọ́run ló máa ń tẹ̀sẹ̀ ńdọ́ba fẹ́ tí ó ṣe ní ànábì rẹ̀ mọ́kìlá sọ ìtumọ̀ rẹ̀ ní mọ́sítọ̀fà ẹni tá a sàlẹ́sà a sàlẹ́sà kọ́ máa jẹ́ ànábì ọlọ́ torí pé tó bá yẹ pé wọ́n dàyàn dání àbà ànábì Musa àti bíjẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ lọ́lọ́ síbẹ̀ tí gbọ́tàn ìgbésí ayé rẹ̀ ó lè sọ abẹ́ di ìránṣẹ́ ìránṣẹ́ lọ́lọ́ ẹ̀ńtọ́ pé kò dé mọ́díyàn yẹn kò ní sábẹ́ à ah, ìránṣẹ́ ọlọ́run báwo ṣùgbọ́n tọ́lọ́run bá fẹ́ ṣe ní ìránṣẹ́ rẹ̀ à kìí ṣèyàn ní ọ̀sọ́ di ọlọ́run ẹlẹ́dàá wa ní ọ̀sọ́ di ó sì lè purọ́ kó fi síra rẹ ní ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run báwo wọ́n ti ṣe pọ̀ gbádùn fíkẹ́ ọkàn kọ́kàn wò sùsùn ní ìsìnkú lẹ́mìnà ti dà ànábì ànábì báwo kó tó dákẹ́ ló ti di tásìrì rẹ̀ ti tu ìwọ́ wo muhammed sallallahu alaihi wasallam kìí ṣe bàbá yìí o ọlọ́ọ̀ni òpin àwọn ànábì ànábì mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ mi ìmọ̀ lẹ́yìn rẹ̀ àmọ́ ànábì muhammed sallallahu alaihi wasallam wọn àwọn ọgbà wọn yọjú lẹ́yìn ànábì tí wọn máa pera rẹ̀ ní ànábì wọn ti fún wọn sígínà kí ni sígínà wọn ọgbà ẹgbọ́ kan nù wọn. ìgbà tó dọ́dọ̀ khalifa ti ń ṣèjọba ń gbà wọn lànàbì lọ wọn lànàbì bá wọn wọn ní ànàbì là ó kọ ní ànàbì no ànàbì kò sí à wọn ní o wọn ní torí àti ìtìjẹ nìkan ẹ kàdà lánàbì yá bàdí ẹtì síkà ẹka dáadáa bàbá òkúrọ onílà nàbí yọm bàdí ànábì là lànàbì tí ó dé lẹ́yìn mi ànábì nọ <laughs> ẹ wúrọ burúkú ọ̀kan sì wá sọ́dọ̀ khalifa ó ní ẹ̀rí jíjá nàbì mi ẹ fẹ́ mà ẹ fẹ́ mà. ó lò ní pé àmì rẹ̀ ni pé mo máa ń tẹ́ ń rò lọ́kàn yìí ọ wá tí mo ń rò lọ́kàn mi ní tẹ́ ń rò lọ́kàn yìí ni kó kúrọ̀ <laughs> ó ní bẹ́ẹ̀ ni rò gàgàrà ni kúrọ̀ torí di eléyìí gbogbo àwọn òkúrọ̀ wọn wá ó tiẹ̀ wá rọ́ mi pa anabi musa orúkọ ọjà anabi bẹ́ẹ̀ ni anabi muhammed sallallahu alaihi wa sallam orúkọ ọjà anabi kò sẹ́ni kan nínú àwọn anabi ọlọ́run tọ́mọ kó ọjà anabi ọlọ́run lọ sàlẹ̀ sà. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا الله نجعل أسفي ìmọ̀lẹ̀ ránṣẹ́ sí ọ nínú àṣẹ wa ṣé wọ́n mọ tíra tẹ́lẹ̀ sọ ma dá ń pè ní imáni tẹ́lẹ̀ ní anábì lọ́lọ́run bá wù ọ́ ṣé báwa la ràn ọ́ lọ́wọ́ la ṣe ọ́ lánàá ni ṣé ń torí rẹ̀ báyìí lọ́lọ́run sí anábì Musa alayhi salam ó ní ẹsẹ̀ rántí rẹ̀ innahu kana mukhlasa ọjà ní sọ́lọ́ ń sàlẹ̀ ta àwọn kan nínú àwọn olùmọ̀ qira'at àwọn kà á pé innahu kana mukhlasa ọjọ́ ẹni tí máa ń sàfọ̀mọ́ fọlọ́n tí ìṣẹ́bọ́ sọlọ̀ kìrá kan ṣùgbọ́n kìrá mi ilé ìtọ́ wa wájú àti haqq ọ̀nì mọ́kìlásọ ẹni tá a sàlẹ̀ sàlẹ̀ ẹni tá a sàlẹ̀ sàlẹ̀ màánà mustapha tá a sàlẹ̀ sàlẹ̀ tá a sẹ́ni anabi tá a sẹ́ni ìránṣẹ́ ọlọ́ wọ́kẹ́rẹ́ rọ́ṣọ́lẹ́ nàbíyá ọwọ́ ajẹ́ ìránṣẹ́ ọlọ́ tún já nàbí ọlọ́ méjèèjì lọ́lọ́ fún un torí pé bẹ́ẹ̀ nínú wa ẹni tọ́lọ́ ń ṣe lánàbí tí kìí ṣe ìránṣẹ́ ṣùgbọ́n kò lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run àti kó ti kọ́kọ́ jẹ́ ànàbì jíjẹ́ ìránṣẹ́ ọlọ́run ọ̀sẹ̀ ju jíjẹ́ ànàbì lọ torí rẹ̀ la ṣe sọ pé kullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo ìránṣẹ́ ọlọ́run ànàbì kìí ṣe gbogbo ànàbì ni ìránṣẹ́ ọlọ́run wọ́n bí nípa baba ńlá wa ádámù alayhi salam sànàbì ni àbí ìrànṣẹ́ ọlọ́ ànábì lánàbì ni ànábì ni kìí ṣe ìrànṣẹ́ ọlọ́ ajẹ́pẹ́ ìrànṣẹ́ àkọ́kọ́ ní ìgbésí ayé ọmọ èèyàn lẹ́yìn gbàtà ti dórí èpẹ̀ onani Nuh alayhi salam inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmak gbogbo àwọn ìrànṣẹ́ yẹn àwọn èèyàn wọn lọ́lọ́run àwọn sí fọ̀ràn sí ọ nísìnyí gbogbo àwọn bí anabi Musa aleyhi salam anabi Isa aleyhi salam inú ọ̀ràn wo wọn ti dá sí àwọn ọmọ Israel gbọ́ wa ni wọ́n ti wá sàn títí ká lórí wa wọ́n lórí Yorùbá wọ́n lórí Haúsá wọ́n lórí Igbo wọ́n lórí Ìgalà wọ́n lórí Ìdòmà wọ́n lórí Tífì wọ́n lórí Àwé wọ́n lórí Àǹgá wọ́n lórí Zirọ̀ ọmọ israẹli lẹ́yìn àbí irọ́ lásán irọ́ burúkú ṣùgbọ́n nàbà muhammed sallallahu alayhi wa sallam gbàtọ́ njẹ́ anabi gbẹ̀yìn gbà ọlọ́run náà ti gbogbo èèyàn wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn àfi ti gbogbo èèyàn lápapọ̀ kó jẹ́ olùfúnni nírò dùnú olùkìlọ̀ fúnni nínú àti sànàbì muhammed sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu al-bukhari àti muslim tún á gbé jáde wọ́n lọ fún mi ní nǹkan máa sọ́nà òfà nàbì kàtà ju tèmi nínú nǹkan máa rà àrùn yẹn òkà ní nàbì yìí bàá fi ilà kọ́ mi yìí khassa wa bu'ithtu ila an-nasi kaffa gbogbo ànábì àwọn èèyàn tí nìkan lọ́lọ́ máa rán wa sí ṣùgbọ́n mi ọlọ́run rán mi sí gbogbo èèyàn lápapọ̀ anábì musa aleyhi salam lẹ́yìn ìgbà tọ́lọ̀ ńlá àwọn ọmọ israẹli níbi àti parun gẹ́gẹ́ bí fìràwọ́n ti ti parun nínú omi òkun wọ́n sọdá sí ìtàkì wọ́n bá àwọn èèyàn kan tí wọ́n ń bọ́gi tí wọ́n ń bọ́ ọ̀pẹ̀ wọ́n ní ya musa ij'al lana ilahan kama lahum aliha báwa náà wó sàkàn tá a máa bọ gẹ́gẹ́ bí àwọn eléyìí náà ti ṣe lóòsà tí wọ́n ń bọ musa kan sọ fún wa pé ẹ̀yin aláìmọ̀kànnì ẹ̀yin kìíní aláìmọ̀kànnì ẹ̀ mọ̀ káwọn lè ti sìn náà kí ló dé lánàá bí musa pè wọ́n máa ń rọ àmì kọ́ mú nkàrà náà sẹ́yìn bá kíyè sáàdì fún wàtí sọ wípé máa rọ àmì kọ́ mú nkàrà ẹnikẹ́ni nù yín tó rí ìwà àbàjẹ́ kan lọ́dọ̀ ẹnikẹ́ni ètò kí rí ìwà àbàjẹ́ kan sí lárúbáwá kìí ṣe pé tó bá rí ìwà àbàjẹ́ kan tó ma áfíríkà hù kìí ṣe pé tó bá rí ìwà àbàjẹ́ kan tó máa amẹ́ríkà hù kìí ṣe bá rí ìwà àbàjẹ́ kan tó máa australia hù àbí ìtọ́ máa europe hù man ra'a minkum munkaran min ayyi ahadin ẹnikẹ́ni nínú yín tó bá rí ìwà àbàjẹ́ kan lọ́tọ̀dọ̀ ẹnikẹ́ni nítorí pé ànábì tì yín tẹ̀yìn tẹ̀lé ọlọ́run àti gbogbo èèyàn lápapọ̀ ọ̀rọ̀ wọn rán ọ sí mi kí lọ́kàn pẹ̀lú mi sẹ́mi kó kó mẹ́wàá. torí ẹ tẹ́lẹ̀ ìbáyé wa anabi musa alayhi salam rasulan nabiyya ìránṣẹ́ ọlọ́ọ̀ni anabi ọlọ́ọ̀ni báwo lè yẹn ṣe máa ń dà anabi kó lè bá yọ ọ̀kan lè sùn kó jí kó sọ pé dà anabi anabi àlá anabi kan tọ́jú anabi pangolo nínú àwọn anabi ọlọ anabi yọjọ kọ́ lọ́ọ̀rán màláìkà sí màláìkà lọ́ọ̀rán tó fi wá jẹ́ kọ́ ńlẹ̀ mọ́ gbogbo orí títì ká ipe prophet kìnìkan kìnìún jẹ́ bẹ́ẹ̀ apostol kìnìkan kìnìún jẹ́ bẹ́ẹ̀ messenger kìnìkan kìnìún jẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé àwọn messenger ti wọn àwọn tún inferiorize gbọ́dọ̀ messenger tọ́ ìwọ́n tó pera rẹ̀ lánàá bì anabi wo maleka wo lọ́lọ́run ẹsẹ o iṣẹ́ wo ni maleka mú wa afẹ ma nítorí pé ànàbí wọn lè yàn tọ́jọ́ kùn nínú àwọn ọmọ ànàbí Ádámù alayhi salam sọlọ ọ̀ràn màlẹ́kà ti pẹ̀lú sẹ́ torí rẹ̀ púrúbù yìí pé ẹni tí wọ́n ń pè lánàá bì ọlọ́run màlẹ́kà ti màlẹ́kà ò lọ́ràn nígbà wo màtọ́lọ̀ ọ̀ràn màlẹ́kà sálẹ̀bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ádámù àbá àdámù olóṣù rẹ̀ ní ọ̀rọ̀ Hira ní Mẹ́kà ìṣàwòlómù akùn ẹ̀kọ́rọ́. باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم إذا تمواكم إذا وديما لك مواكم أبي لو مواكم نتوى نقول أنا أبي تمو أبقى لا تكون جيسا يوسكو لنا أبي تمو أبقى لا تكون جيسا يوسكو لنا أبي رسول musa innahu kana rasulan nabiyya torí wọ́n pa aláṣẹ kó jíṣẹ́ ó jíṣẹ́ àbí ó jíṣẹ́ ó jíṣẹ́ ẹ rí àwọn sẹ́tọ́ jẹ́ lórí sírísírísírísírísí fáwọn ọmọ Israẹli gẹ́gẹ́ bọ́lá ń ṣe ròyìn fún wa nínú alukur'an ìránṣẹ́ ọlọ́ọ̀ni ànábì ọlọ́ọ̀ni. وناديناه من جانب الطور الأيمن ní ìgbà tí ànábì Musa ń lọ lálẹ́ ó ti kúrò ní madian ọwọ́ amórílé pọ̀ ń padà bọ̀ wá sí mẹ́sù ilẹ̀ ṣúbà nàbì Musa ìyàwó rẹ̀ tó mú lọ́wọ́ òtútù mu àwọn olùmọ̀ nípa tẹ̀sí wọn ló súnmọ́ kọjá pé ìyàwó yẹn lóyún lásìkò ìgbà tá ń bọ̀ yìí òtútù wa mú gan anabi Musa aleyhi salam ó tún kó àwọn ẹran lọ́wọ́ ó wá rí òye iná lọ́ọ̀kan ó rí òye iná lọ́ọ̀kan ó wá sọ fún ìyàwó rẹ̀ àtàwọn tó kó lọ́wọ́ kí ẹ dúró tèmi bí ẹ jẹ́ kí n lọ síbi tí yẹn wà bóyá mo lè rógùn náà kà mú wa tó tutù yóò fi gbànú kúrò lára wa mo sì tún lè ráǹfààní mi ń bẹ bíi kálẹ́ni júwe ọ̀nà ẹ̀bùrú fún wa eléyìí tá a lè gbà tètè dé Misra nítorí pé ilé ìtàdédé dára rẹ̀ ó dàbí gẹ́gẹ́ bíi kẹ́ máa lọ lọ́sàn kẹ́ máa rìnrìn àjò ní ilẹ̀ asálẹ̀ kẹ́ máa wá rìn lọ lọ́sàn kẹ́ rí àwọn ẹyẹ lójú sámà ibi tẹ́ bá ti rẹ̀ yẹn ni kẹ́ dojúkọ nítorí pé tẹ́ bá débẹ̀ ẹ rí i pé àmì ni wípé nǹkan bẹ́ńbẹ̀ tó lè mú ni sẹ̀mí òun náà lómi ẹyẹ kì í sábà fò níbi tí ọba sómi ẹyẹ tí ń fò ní àyíká ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùtẹ̀rí yìí láyé òun ló ti sábàbí táwọn èèyàn fi tẹ̀dó sọ́pọ̀lọpọ̀ àwọn àlù ayé nítorí pé ńgbà táwọn èèyàn ti rí pé ẹyẹ ń fò ń wọ́n lọ sí agbọn bíi tẹ́yẹ ti ń fò wọ́n wá wá lọ́tún àti lósì wọ́n padà rómi tí omi ń bẹ lérí àyè tó yẹ ká fi tẹ̀ lónìí kò sómi kò sílù torí pé kò sómi kò sísẹ̀ bẹ́ẹ̀ náà ni tí iná bá ń jò lálẹ́ iná ò lè sàdédé dára rẹ̀ tẹ́ bá ti rí ná ajẹ́kẹ́ nìkan bẹ́ńbẹ́ tẹ́ bá débẹ̀ ẹ lè béèrè ọ̀nà lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá tẹ́ bá débẹ̀ ẹ lè béèrè anabi musa ń lọ ìgbà tó ń débẹ̀ lọ́ba di òkè asóòr òkè asóòr ó ń bẹ ní sinna sinna yẹn wà nílẹ̀ egypt agbọ̀nbẹ̀ làwọn israel ni wọ́n gbà má egypt lọ́wọ́ ní ọ̀kan nínú àwọn ogun táwọn alárúbáwá bá àwọn israel yẹn jà láti lé wọn kúrò ní palestine tọ́wọ́ ajẹ́ pé ẹni tá a fẹ́ fi àjẹ́ ó tún á gbà lómi ìmọ̀ wa lọ́wọ́ wọn àrílù yẹn gba padà àfìgbà tí Anwar Sadat tọ́ba wọn ní àsọyípọ̀ ìgbé àlàáfíà wọ́n fi sáìn ìwé àsọyípọ̀ àlàáfíà ní Camp David ní Amẹ́ríkà eléyìí lọ́ọ́ dá sí iná padà fún Egypt àsìkò yẹn náà ni wọ́n gba murtafa'at al-jawlan lọ́wọ́ sóríà ti sóríà ń sìn bẹ lọ́wọ́ israẹli títí dòní wọn làwọn ní dá padà tọ sínà yẹn ibẹ̀ ní òkè tóòrù wà òkè tóòrù yẹn ó tún níta mi tọ́padà wá ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé gbàtí anabi Isa alayhi salam tó bá sọ̀kalẹ̀ tó bá ṣekú padà jáde gẹ́gẹ́ bọ́lá ti sọ pé òun náà ni ọwọ́ apá gẹ́gẹ́ súnà nàbì ti fi hàn wá tó bá ti kú padà jáde tán Yájúj wa Májúj àwọn ó ti jáde bí esu gbogbo ní bàbá wọn ti wọn ti jẹ wọn náà bá dúró wọn ti jọ gbogbo omi tí wọn bá ti jẹ ní kò báyìí wọn mú tani kò tó kù àwọn náà ní ọmọ ànábì ádámù ni wọn wà àmọ́ kó báyìí jẹ làwọn anabi musa tún á tàbí ọ anabi isa yóò tàbí ọ gbọ́ pé ah ọlọ́run ṣe ká dojúkọ àwọn ẹni dojúkọ kí ni ọyá àwọn ẹwúwo àtàwọn mọ́mìnì ẹ máa lọ sí tóòrò ẹ máa lọ sí òkè tóò sínà tóòrò tó wà ní sínà ibẹ̀ ní ká ẹ lọ fara pamọ́ sí fìtàmì tó tún wà fún òkè tóòrò yẹn. ìgbà tí anabi musa torí náà ìwà ń lọ ìwà ń lọ ìwà ń lọ ibẹ̀ bá lọ já sí òkè kóòrò sí iná gbàtó débẹ̀ iná bá lòun èsì náà ìmọ́lẹ̀ lórí ránṣẹ́ tó ń rò pé látọ́mọ èèyàn fi jí dání ìgbà tó débẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ikhla'na 'alayka bọ́ba tẹsẹ̀ rẹ méjèèjì sílẹ̀ innaka bil wadi al muqaddasi tuwa ayé tó ń má lọ wà yìí anabi musa bọ́ bàtà rẹ̀ lẹ̀. wa ma tilka bi yaminika ya musa ìtọ́lọ̀ ń sọ fún amínú wọn náà dẹ́yìn náà wò á ti pé mìjáni bí kúrì ayman lápá ọ̀tún òkè kúrò ibẹ̀ láti pé musa waqarrabnahu najiyya àwa súnmọ́ ọlọ́run ọlọ́run súnmọ́ ọ̀dọ̀ ara rẹ̀ lẹ́ni tá à ń bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ torí rẹ̀ Musa kẹlímu rahman kẹlímu rahman wàkàlẹ́mà Allahu Musa tẹ́kílímà ọlọ́run bá nàbì Musa sọ̀rọ̀ ní pàápàá bá mi sọ̀rọ̀ ọlá ńlá lélẹ́yìí o tilka rusulu faddalna ba'dahum ala ba'd minhum man kallama Allah wa rafa'a ba'dahum darajat minhum man kallama Allah gẹ́gẹ́ bí Musa alayhi salam tọ́lọ̀ ń bá sọ̀rọ̀ torí ẹ̀ gbogbo àlàmbọ́lọ̀ ń sọ̀rọ̀ àmọ́ta lọ́lọ́ ń bá sọ̀rọ̀ náà òtún ah, bọ́lọ̀ ń sọ̀rọ̀ darí ní sọ̀láṣọ̀ làásùrì yìí. إن المصلي إذا قام يصلي فإنما يناجي ربه tẹni tí ń ṣe sọlá ti bá dúró tí ń ṣe sọlá ọ̀n bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ ni gbogbo gbà bọ́lọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ti bá ọ̀ sọ̀rọ̀ rí àwọn afojú Musa ó dájú pọ̀ gbádùn ọlọ́n bọ́ sọ̀rọ̀ torí àwọn ọmọ ọ̀ gbádùn táwọn sọ wàkẹ́lẹ́mọlọ́hà wàkẹ́lẹ́mọlọ́hà Musa àwọn ní Musa lọ bọ́lọ̀ sọ̀rọ̀ ẹgbọ́rọ̀ àwọn náà kúrú ń tún àbọ̀lọ̀ sọ̀rọ̀ alọ́lọ́ ńlọ́ba Musa sọ̀rọ̀ wa kallama Allahu Musa taklima náà ọ̀pàtàkì tọ́ka kù wọ́n kàn yí gbogbo nǹkan dànù mọ́ ọlọ́run hu àti ha ńlọ́dọ̀rọ̀ wa kallama Allahu lọ́lọ́sọ̀rọ̀ àwọn ọ̀daràn sí wọ́n bá sọ di láhà pé musa lọ́bọ̀ lọ sọ. tọ́ nílẹ̀ ìbárí bá wọn ẹ̀rí bọ́lá sọ pé wakallamahu rabbuhu bóòlẹ̀ tó fẹ́ ṣe ti bẹ̀ olúwa rẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́run olúwa musa ọba musa sọ̀rọ̀ bóòlẹ̀ tó yíyan padà. torí ẹ ọlọ́run ọba bá sọ̀rọ̀ ó sì súnmọ́ dọ̀ tọ́ ọlọ́run ilé dáhà sọ fún musa mẹ́rin pé wọn má tilka bi yaminika ya Musa kí ló àlọ́ ọ̀tún rẹ̀ ọlọ́run tó ti mà tẹ́lẹ̀ ó ní qala hiya asai pọ́pá mi ni wọ́n lọ. Mhm. atawakka'u alayha mọ́ máa fara ti pọ̀pá ìtọ́ba rẹ̀ ni ọlọ́wọ́ bí o onísàlàyé lọ síwájú wa ahushu biha ala ghanam mi wọ́n máa fi já koríko fáwọn ẹran mi o lè bá àwọn fúlàní jáde lásìkò ẹ̀rùn lórí pípọ̀ pa wọn fi máa já ewé lórí igi wọ́n fi máa já igi lórí igi máńgò lórí gbogbo àwọn igi nígbà tí o sì koríko ńlẹ̀ mọ́ wọlé yẹ fi ha ma ọ̀rìbù ọ̀kọ̀rọ̀ mutu láwọn àǹfààní mi tí wọ́n máa fi pọ̀ pa ẹ̀sìn ọ̀rẹ́ alùpùpù ya Musa ọlọ́ọ̀dún sọ́lẹ̀ wọ́n Musa sọ́lẹ̀ fọ́ alùpùpù anabi musa bá sọ̀kọ́ ọba sọ̀kọ́ pa sílẹ̀ ṣe ìdá hiya hayyatun tẹ̀sà lọ́ba jẹjọ ti lọ anabi musa fẹ́ sá ọlọ́lọ́ gbọ́dọ̀ sá khudha ọlọ́ni mu sanu'iduha sirataha al-ula á dà padà sí bó ṣe wà tẹ́lẹ̀ anabi musa bá tún gbámú nítorí pé hmm, èèyàn sí èèyàn kan tọ́ba rẹ ni kì láyà ó ní agbára tó ní lọ èèyàn kan sẹ́ranko wọ́n ní sí ajá tọ́ba ní èèyàn lẹ́yìn yọ pọ̀bọ̀ ajá sọ̀bọ̀ bó wàá léèyàn kí ọ gbogbo ẹni tó lè mú lọ́sọ̀pọ̀ ọlọ́ dènà dè báwo wàá lọ lọ ọlọ́pàá pé mú ọmọ ni ejò mú wa o bẹ́ẹ̀ là Musa mú ọmọ pọ́ǹsì lọ́wọ́ arántí tà nábì Musa lọ́wọ́ bá lọ gbá ìjò lórí mu àbá nǹkan ọ̀sẹ̀. tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá ni wọ́n mú mi yẹ́ dẹ́kẹ́ fi jẹ́ ìdè kí ọwọ́ kí bàbíyà rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀sùn kí bàbíyà rẹ̀ ọ̀sùn. تخرج بيضاء من غير سوء آية أخرى يوجد جمع لبو بيون عمي كجنون àmì méjì tọ́lọ̀ fún musa nù idhhab ila fir'auna innahu tagha lọ́ba fir'auna alágbẹ̀rù mari nù. tọ́ ìtàdí ti ṣe báyìí. anábì musa alayhi salam iṣẹ́ ọlọ́run ọba òṣèré má jẹ ṣùgbọ́n ó ń wò pé òun ní àwọn àléébù kan òun wá ìkúnnilápá kan tó ń fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún un tó bá ṣe fóun yóò fi ràn lọ láti jí sí ọlọ́run àmọ́ tẹ́tẹ́ bọ́lọ̀ ń ṣe fóun bí ò ṣe fóun ó ti ràn òun gbọ́dọ̀ jẹ kí ni sẹ́nà àkíni kí ni kùnì lápá náà òun náà ni pé anabi musa alayhi salam kò lè sọ̀rọ̀ kọ́mọ́kì lólo. sọ́mọ yẹn sọ ẹni tí ó dìṣẹ́ ó yẹ kọ́rọ̀ máa jáde lẹ́nu rẹ̀ kó máa yọ̀ bí lá kó lè sọ̀rọ̀ kó yé kó lè sọ̀rọ̀ kó yọ kó mọ òkun rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ànábì Ọlọ́run yẹn wọ́n ah, ga lọ́lá ní ká sọ̀rọ̀ ní pé ọ̀rọ̀ kò sẹ́ni náà tó lè bí tiwọn torí pé máa ń sẹ́sà wọn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àpèjúwe ńlá ni lórí eléyìí sanabi bá ń sọ̀rọ̀ à ọ̀gá ọ̀gá púpọ̀ torí ẹ̀ ní inú ẹ̀kọ́ tó máa ń kọ́ àwọn ọmọ tí máa pèpè sẹ́sìn ọlọ wọ́n máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ máa sọ alxapọ̀ọ̀bà nítorí kò sí bí wọ́n ṣe fẹ́ pè ọ́ láti ṣe nǹkan tí wọ́n mọ̀ nípa rẹ̀ kí wọ́n náà darapọ̀ mọ́ àwọn ẹni tí bá ń ṣe àfi tí mo bá mú ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ tí màá sọ tí n ti lè gbé ìtumọ̀ tó màdọ́pọ̀lọ rẹ tí ó fi yọ. so àlàyé pàtàkì àwọn èdè tí mo sọ̀rọ̀ díẹ̀ mo tún fọwọ́ sẹ ẹ ẹ ó di làwọn àná sọ̀rọ̀ o tún wá sọ̀rọ̀ náà èdè yín ọ̀gbọ́ dáadáa àwọn èèyàn onífẹ́ gbọ́ nǹkan tó ń sọ. So ṣe kẹ ma ka actually nígbà tí a bá bá kí ni a débi eventually actually eventually lédè ya ti wa nù o sì lọ fẹ́ pèpè lọ sí díẹ̀ èdè tó ń bá ń sọ yọ jàgàrà bí actually eventually náà ni má jẹ́ kí Yorùbá wọ̀ tó bá jẹ́ pé Yorùbá ni eventually actually kò sínú èdè Yorùbá gbèdè Lárúbáwá ni eventually actually kò sínú èdè Lárúbáwá báwùsá ni kò sínú kò sínú haúsá bí ibò ni kò sínú ibò torí bọ́ọ̀ bá ń ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ sí tó gbọ́ èdè wọn tó fi ń bá wọn sọ̀rọ̀ tó fi ń yọ kò mú òkun ọ̀rọ̀ fún wọn bẹ́ẹ̀ ni ọmọ wọnú àtàkùn ara wọn tó fi rẹ́dì láti gbà tọ́fẹ́ sọ fún wọn. Ànábì Musa máa ń kí lòlò Ànábì Musa ti sàdédé kí lòlò tùrọ̀ àwọn náà lọ fà. Oníwájú ń jọ́ láàrin ìgbà táwọn ẹbí musa ń bẹ láàfin rẹ̀ tí wọ́n ń tọ́jú rẹ̀ fìràwọ̀nà wa ń ba ṣeré so sẹ́wọ̀n pé gbogbo ẹni tó bá wù tẹ́lẹ̀ wọ́n máa ń dárùn gbà sí tilẹ̀ jẹ́ pàwọn anábì ọlọ́ àwọn ẹni ọlọ́run náà yorùbá wọn máa ń dá sí nígbà tí haruna àti musa tí wọ́n ń sọ̀rọ̀ lórí kí ló wọ́n ràn táwọn èèyàn fi wá ṣe kètò rí lẹ́yìn ìgbà tí mo lọ ó ní ẹ̀ lásán ọ̀hún mẹlẹ́hìẹ̀tì mọ́gbàmírùn gbàmù tí ọba nírùngbà tí yóò sọ pé má bàa mi rùngbà àwọn awitan ọmọ fáwọn ẹni rẹ ni máa dárùngbà sí wọn fẹẹ fi gbogbo ara rẹ fi jọ tàwọn máa ta tìrọ̀nà náà wọn èyí sẹ́ni rẹ o ìyẹn abú náà ní túbẹ̀ síbẹ̀síbẹ̀ náà tún dárùngbà ó rí pọ́pọ́n lé ọwọ́ à ń bá Musa ṣeré ńdọ́kàn án Musa kàn fa irùngbà rẹ̀ ní ọwọ́ àdùn ok ó ti ẹ̀dùn má mi pé mo padà dá a mà bó tilẹ̀ jẹ́ pọ́pẹ́ ọmọ nù máa ní kó lọ mẹ́yìn wà àtògùn náà make your choice mú kàn lọ méjèèjì lẹ́yìn náà àwọn afọ́ǹtẹ̀ sírì ṣe ń sọ àmọ́ kò sójú wa wọ́n ní ìwádà ní ìsinyìí àwọn gẹ̀ẹ́sì bí wọ́n lọ mú ẹ wọ́n ti pè wọ́n mú apò wá bí èyí tó pọ́n apò. wọn á mú bọ́ọ̀lù wa òun náà tún jẹ́ aláwọ̀ rẹ́ẹ̀dì a sì ti rámì lórí ápù pé ápù lélẹ̀ ápù lélẹ̀ eléyìí a sì rámì lórí ẹ̀ ya ní wọ́n máa yà bí rẹ táǹkù la pé bọ́ọ̀lù ṣé bọ́ọ̀lù ló mú àbí ẹ ẹ dáhùn ti ọ wà á béèrè bọ́ọ̀lù bàbá ti gba bọ́ọ̀lù sòfìrà náà mú ògùn anabi musa mu kan yẹtí kó náà ti sọwọ kò lé tó bẹ fún òbí dà oní òfòkun náà sọwọ ọwọ́ rẹ̀ ó jò náà ara wèrè náà rán náà ìdí nu tọ́lọ̀ fi ti fi síná láti sìn annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyyan wa yawma taqumu as-sa'atu adkhilu ala fir'auna ashadda al-'adhab wọ́n fi sínú nǹkan ni wọ́n ní anabi musa mú kan àwọn akọ́ńtẹ̀sì rẹ̀ wá ń sọ àmà wọ́n musa fẹ́ lọ mọ́ ẹ̀yìn tó bá mú ẹ̀yìn yẹn pínrín fìràwọ̀n pé yẹs ọmọ mi. wọ́n màlẹ́kà kan gba ọwọ́ rẹ̀ sí di ogun náà ni ó tún wá mú ogun náà tán kò tún sọ ọ́lẹ̀ ọkà sọ sẹ́nu kó lè bá a mọ̀ pé i'm not the one lọ́ba tú dànù tí ẹ bá jẹ àmàlà tó gbóná jù àbí òye wa ó lè bóyàn láhàn ó sì lè dá kókó sórí ahọ́n téèyàn padà máa kí lólu torí rẹ̀ ẹ wo Islam ó ti kọ́ alẹ́ kọ́ ńlá ó ní ẹ gbọ́dọ̀ máa fi oúnjẹ látẹ́gùn fún kọ́tọ́ o lè fi lábẹ́bẹ́ o lè gbé síwájú fáànù amátí ẹnu rẹ la àmọ́ ìwo ló súnmọ́ pọ́ wà ní tòsí tá a lè lò ẹni tàn ìtọ́ ẹnu atẹ́kùn ẹnu wa ni torí kí Islam ọ̀fẹ́ kọ́ di oúnjẹ tó gbóná mọ́sí rẹ̀ lé sí i ẹsẹ̀ sùúrù yorùbá náà ẹgbẹ́ kọ́ gbóná wọ́n fẹ́ sùúrù ẹ̀yin wá ní bàbá mú gbóná kò ní í dùn tìrẹ̀ lé bẹ́ẹ̀ lànà bí musa di pé ń kí lólo láti jọ lọ aha lànàbí musa ní ilé sọ̀rọ̀ kọjá gaara ẹ sì fẹ́ kí n lọ sí fẹ́ fún yàn ó ní ìgbà téèyàn lè ṣe sùúrù fákìlólo àti lólomi ti máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bá jáde ẹ̀rí tó máa gbára rẹ̀ ń kú bá. sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò ní jáde nígbà tí ẹ kó ẹsẹ̀ bu ọ̀rọ̀ jáde jáde mọ́tò ń bá wọn lásìkò jẹ́. Allahu akbar ọ mórí tọ́lọ̀ ń ṣe fún ọ tó ń sọ̀rọ̀ tó rí sọ ọ̀wá ń dán àti jákí lólòwò ọlọ́mọdé agbátara wa jẹ torí àwọn ọmọ kéékèèké yẹn kò sí tọ́mọ ìdánwò ọmọ tí mo sọ̀rọ̀ gara ní ọba máa dán òkú nfẹ́ kí lólo ẹ mọ̀ gbà lẹ́nu náà tó bá ti di sẹ́ni dájú mọ́ ẹ̀rí pé kò ní kí lólo kò ní kí lólo ọmọ mi kọ́ ni kọ̀ ya kí lólo tẹ́lẹ̀ ọkọ̀ ẹ̀yin náà ń wòran torí àti bímọ ọ̀tẹ́jọ́ àti wo ma ló sọ̀rọ̀ anábì musa ni mi lè sọ̀rọ̀ kọ̀rọ̀ jagere tó musa sọ̀rọ̀ lọ́dọ̀ wọ́ lọ ẹ jẹ́ kí ọmọ àyà mi. واجعل لي وزيرا من أهلي هارون أخي أفي ẹnìkan tá a mú gbá lẹ́gbẹ̀ẹ́ fún mi àmọ́ láti inú ìdílé mi ni ẹ ti jọ wá ẹni tí mo sì fẹ́ kẹ́ ní amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi ò ní Haruna ẹ̀gbọ́n yọ̀ọ́ jẹ́ni tí wọ́n máa kún mi yọ̀ọ́ jẹ́ni tí wọ́n máa bá mi ṣiṣẹ́ tẹ̀ ẹ̀ràn mi. كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا لدى ربا أبا أبا قال قد أوتيت سؤلك يا موسى إن شاء الله ترى أها رẹ̀ ọjà لا láti torí rẹ̀ àlébù kan bẹ pẹ̀lú rẹ̀ látọjọ́ tó ti pẹ́ ẹ ti lo oògùn sí ẹnìkan wá mú oògùn tuntun wá pé ẹ lo eléyìí náà ò bẹ́ẹ̀ ọ ṣẹ̀ṣẹ̀ ń ṣe yún lẹ̀ láti fi ogún ọdún <laughs> mọ́sọ̀rì ti nù tọ́lọ̀ bá ti sá tí ó mú kó ó lè jẹ́ pé ẹ kí ni wọ́n pè orí náà lọ́rọ̀ ra lò wàláì ni wọ́n bá kó mẹ́ ìyẹn ni kólùgbàgbọ́ òdodo ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinù tá a bá ti kú àgbọ́dọ̀ sọ̀rọ̀ ìtinù àtijọ́ ni Musa fi ń kí lòlò adúrò ọdún wo ló ti ṣe mo mú kó musa tún kí ló lò mọ́ musa wa tọrọ yéésì kọ́nà jẹ́ máa rí ṣe kí bọ̀dá mi náà máa rí ṣe ọlọ́run kọ́lé fún mi kọ́lé fún mi ọlọ́run pọ́n àti bọ̀dá mi pọ́n bàbá wa lójú gbogbo iná àwọn àdúrà tó náà ni wọ́n ní ẹnìkan kò sí pẹ̀fẹ́ nìkan láyé yìí ní pẹ̀tọ́ lágbára tó èsì ànábì musa ṣe fọ́mọ ìyá rẹ̀ haruna lọ. ọlọ́run ṣe lánàbí pẹ̀lú mi a kí ni wọ́n fẹ́ tọrọ fọmọ ẹ̀yà rẹ̀ tó le tó bẹ́ẹ̀ oníkọ́lọ́ lolo ká lolo dámọ́lẹ́gbẹ̀ ànábì oníkọ́lọ́ ọ̀dẹ́kùn ọ̀yàn mínísítà mínísítà kọ pírẹsidẹ́ǹtì kí ni pírẹsidẹ́ǹtì dámọ́lẹ́gbẹ̀ ànábì òun ọjọ́ kẹta ntọ́ fẹ́ fún mi tó fún mi ní ìsìn ní ìsìn lori Allahu bọ̀dá rẹ̀ wá lówó bí wọn náà ṣe lówó inú ń bí ọ ọ gbádùn owó láti Musa ní sọ̀rọ̀ yìí bá mi ṣe bọ̀dá mi náà lánàá bì gẹ́gẹ́ bó ti ṣe ṣe mí lánàá bì ní ìsìn ní ìsìn òun ṣẹ̀ṣẹ̀ ń gba information at that very moment ó ní bá ń ṣe bọ̀dá mi náà lánàá bì ọlọ́run ti gbọ́ gbà á sì gbọ́ pé anábì Musa ṣèrè gún rí o pé ìwà arún mi ọ̀nà lọ́kọ̀dà ti bá ṣé wọn lọ́dà ànábì láàyè rẹ̀ ọgbà tó kéwì mọ́tò rẹ̀ ànábì Mùsá ò ṣe Allahu akbar torí ẹ̀ tẹ́ ẹ bá sori tẹ́ ẹ má lò sòtì o ẹ ṣe ti yín fọlọ̀ tẹ́ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ọ̀parí àdúrà kan wà ń bẹ́ẹ̀ tí ànábì Mùsá ṣe ọ̀pátákì káwọn náà ká máa ṣe qala rabbi shrah li sadri. ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي pàápàá jùlọ ọmọ tí ń wá mọ̀ kéèyàn máa wí àwọn gbólóhùn yọ pàtàkì ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ yóò sì àwọn èèyàn mọ̀ gbọ́rọ̀ rẹ yé àdúrà yìí sábà tún fi kọ́ rabbi zidni ilma ó pàtàkì púpọ̀ sẹ́ni tí bá ń wá mà sábà tún fi kún àdúrà sí ọ̀kan nínú àwọn aṣíwájú náà tún máa ń ṣe pé ya mu'allima ibrahima allim wa ya mufahhima sulaymana fahhim gbogbo àwọn eléyìí òun ni mùmíní ni ó fi máa wálé kún mà lọ́dọ̀ ọlọ́run nítorí pé ká wálé kún mà iná lọ́lọ́run fi pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ ọkọ̀ rabbi zidni ilma torí ẹ̀ kìí ṣe kọ́ lọ́ọ́ máa mú ẹbu àbí kọ́ lọ́ọ́ máa mú hàǹtú àbí kọ́ jẹ́ pé ìmọ̀tọ́ ọlọ́run wá àwọn lọ wá ẹ̀yà arìyàn. wọ́n fi gúnṣẹ́ fún ọkọ ma fi wẹ̀ ọkàn yọ lódò wa qur rabbi zidni ilma àdúrà ta nabi musa na sì ní rabbi shrah li sadri wa yassir li amri wahlul uqdatan min lisani yafqahu qawli tẹ́lẹ̀ báyìí wa ọlọ́yìn lẹ́dàá wa ni wa wahabna lahu min rahmatina akhahu haruna nabiyya. àti wọn ṣe fanabi Musa nínú kẹwàá ọmọ ẹ̀yà rẹ̀ Harun àti ọ̀nà àlànàbí ọlọ wọn ní tòun ti pé Harun ẹ̀gbọ́n ló jẹ́ sanabi Musa alayhi salam ọ̀dàgbàjà anabi Musa lọ wọn ti kọ́kọ́ bí Haruna ṣáájú kótó dìgbọn bí Musa alayhi salam ọlọ́nla fi Haruna àfi ta àbúrò lọ́rẹ̀ irú ọ̀rẹ́ wo ìyẹn nípa sí ọlọ ìbátí já tí ọba sí ti tọrọ ilé ìta nàbì Musa alayhi salam tọtọrọ fún ẹ jẹ́ káwọn náà ká kọ́ irú wà dáadáa báyìí ká máa fẹ́ dáadáa fọmọlá kejì wa irú ìta wa náà ń fẹ́ fúri ara wa eléyìí tó wọ́pọ̀ jù nínú gbèsè ayé òun náà ní pé kálukú máa fẹ́ràn ara rẹ̀ jẹ lómìn lọ kì sì máa fẹ́ kí dáadáa ṣẹlẹ̀ sùn yàtọ̀ sẹ́lòmí tọ́ba ni wọ́n pín àpò ráìsì kọ̀ọ̀kan ní ayé ibì kan wọn á ní káwọn èèyàn máa wá gbà wọn á ní tí ọba ti gba tiẹ̀ tán máa lọlé wọn dájú pé ńgbà tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kò ní sọ fún alábàágbé rẹ̀ kò ní sọ fún alámúlétí rẹ̀ kò ní sọ fún àwọn èèyàn rẹ̀ pé wọ́n ní wọ́n ń pín ráìsì níbì kan ẹ̀jẹ̀ àjọ lọ ẹ̀rú ọmọ àbá pé táwọn bá lọ táwọn bá pọ̀ ó lè jẹ́ pé púpọ̀ àwọn ni ò ní jẹ́ kí ráìsì ó kárí àwọn. torí rẹ̀ ya jẹ́ nkọ́kọ́ lọ gba tèmi ná tó bá tó gba tiẹ̀ tó wù tó wọ̀ lọ́rùn tó dénú aago létọ́sọ́ lẹ́bàdì náà bàbá alágbádá ṣe gbọ́gbọ́ ńlá gba tiẹ̀ wàlá ìka lọ́mọ èèyàn ìka tí ọ̀fẹ́ rere fọ́mọlá kejì irú èsì ń fẹ́ ara rẹ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lórí tó sọ fún ah, ń tó wọ́n ń pín ráìsì àbí kílá sẹ́yìn ti gba ti yán ni à mo ti gba ti ní ní yorùbá lẹ́fù yóò àpẹ́ à bí wọn bá gba ti ní mo ti fẹ́ mọ̀ dájú pé wọ́n kún nǹkan <laughs> ọba jẹ́ àjọ lọ kájọ mọ̀ pé wọ́n pín kájọ mọ̀ pé wọ́n pín so torí ẹ̀ kìí ṣe gbogbo èèyàn ní máa fẹ́ ọmọlàkejì fún dáadáa irú èsì ń fẹ́ fórí ara rẹ̀ kátàrà ayà yìí ìṣesí ànábì wa Musa alayhi salam kakọ ìwà rẹ̀ ká máa fẹ́ dáadáa fún àwọn ọmọlàkejì wa irú ìta ń fẹ́ forí ara wa ọlọ́run dákun jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa aburú ó kéré ní àbótóbi ọlọ́run mẹ́jọ tọ́ sí wa ọlọ́run ẹlẹ́dàá àwọn tí ń dá fún má bàjẹ́ àwọn tó kù díẹ̀ káàtó fún ọlọ́run tún ti wá sí ọlọ́run ẹlẹ́dàá ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ tí ì malẹ̀ àti ìmọ̀nà al-Qur'an tí ó sì wọ́n láǹfààní subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب إليك Thank you.